ní òní ogúnjọ́ nínú oṣù Ṣawwal oṣù kẹwàá ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjì dín ní ogójì hijira tàbí sallallahu alaihi wasallam tí wọ́n ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh lé ìtẹ̀síwájú nínú kìtàbí adàbí mufrad الإمام البخاري رحمه الله تعالى bẹ́tí abákẹ́wọ́n náà dé ẹnu ọ̀dà àbáwọlé tí a wọlé sílẹ̀ ní. náà di báàbù máa yàkó lọ ìdá kájẹrọ tìrìjì ẹnìyàn abáwọlé ọgọ́rùn mẹ́rin àti mẹ́tàdínní ogójì ẹnìyàn abáwọlé yìí sọ pé ẹnu ọ̀nà ohun téèyàn máa sọ nígbà tí pajápajá bá mú lẹ́sẹ̀. a jẹ́ rí hadith tó wà nínú báàbù yìí. سند ولا عفيت ولا غبا اضطراب فهو ابن عفيتيا في شيخ ألبان رحمه الله ونوصل عيادنا الكلب الطيب ابن الصلي ينافع أنه عمل اليوم والليلة له جون ريسي قاعد قاعدة الله حديثي طبعا هذا دينه òun náà ní hadithi ọgọ́rùn-ún الذي àti 964 حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أبي إسحاق عن عبد الرحمن بن سعد قال خرج خرج رجل بن عمر وقال له رجل اسكت أحب الناس إليك فقال يا محمد أبو نعيم حدثنا أصح حديثه هو أن سفيان قال لنا أبي إسحاق لقد عبد الرحمن بن سعد ولخجلت رجلي بن عمر ìpè ẹ̀jẹ̀ ọ̀sán níbi

àgbẹ̀ yìí dábàá nù hadithi ìtumọ̀ ya muhammad ní bí rẹ muhammad ìgbé tí ìwọ náà ni mo ti kiri o ni mo nífẹ̀ẹ́ sí. àwọn afáwà tí wọ́n ń sàlàyé kí làwọn àgbẹ̀ yìí ti hadithi yìí mú wa wọ́n ti máa ti fi hadithi jẹ́ dọ̀ọ́yìn kí wọ́n á ti kọ́ lẹ́nu. àbádẹ́sì máa sọ wípé ìtọ́ka wà lóẹ̀ ipe dídárúkọ ẹni tí yẹn bá ti fẹ́ sí àti kéèyàn dẹ́ fi fẹ́ hàn ẹ máa ń jẹ́ káàrí yẹn jí pépé. nítorí pé ọ̀rẹ́ kílẹ̀ àdìẹ tí wàá bá di ìdíyẹ lọ́lẹ̀. nítorí pé gbígbóná sí ẹ̀mí rẹ̀ máa máa gbóná yẹn yóò gbé kúrò ẹ̀jẹ̀ tó ti sí kásẹ̀ rẹ̀ ara rẹ̀ ó di pépé pé wọ́n dáko lólùfẹ́ rẹ̀ wọ́n la kíndìlì haditha gọ́yìn. Now. bá ṣe pé hadith yẹn lẹ́nu afáàní wọn tàbá wí ni pé ọ̀rọ̀ pẹ́ńpẹ́ tó tọ́ èdè dárúkọ olólùfẹ́ àti kéèyàn náà fi ìjìnlẹ̀ hàn ó lè jẹ́ kára jí pépé torí gbígbóná ọkàn tí ó gbóná gbà tí ẹ dárúkọ olólùfẹ́ yẹn yóò gbé kúrò títí ìtẹ́jẹ̀ tì síbi kásán àtúntò bá ṣe o hadith yẹn lẹ hadith pé lóòótọ́ ni ọbẹ̀ ìta kọ à àríyọ yà á nìyà ọ̀gẹ̀ ẹ́ ẹ bá kọ òun ní àbíkí lára pàjẹ́ làwọn obìnrin wọ́n lè ti máa fún jẹ lọ òkè ọ̀jẹ̀ wọlé ọ̀rẹ́ kéré ni alówóró <laughs> yìí obìnrin kan gbogbo gẹ́gẹ́ ló jẹ ní mẹ́lẹ́ bí yẹn bá ṣe písà èèyàn ba ẹ̀jẹ̀ àti gbogbo àwọn èso àtàwọn ohun mímu tẹlifí ọba dùn yìí pé ṣe ẹsìn gbé kẹ̀kẹ́ lẹ èlùbọ́ ń bẹ ìrẹsì ń bẹ ẹ̀wà gbogbo nǹkan tó yẹ máa jẹ ń bẹ ìsì ń kí ni wàá ṣe ọwọ́ béèrè títí fa gbọ́dọ̀ padà yọ ọ́ ní ẹ̀ gbogbo àwọn kẹtọ́ wà lẹ́yìn òsì tùmọ̀ sóhùn alóhùn ọ̀rá àfààní ọ̀tá àfààní ẹni pé yẹn kílíà yìí pé dídí ẹ̀jẹ̀ tó dì yẹn ẹni kẹfì ọ̀rọ̀ sọ fún kẹrẹ ibi ọmọ àbúrò àbójú bá a bá a ó dìde lọ́wọ́ kẹ á dìde lọ́wọ́ kẹ sọ òṣùbà àdéhùn ilẹ̀ níbẹ̀ kọ́ bàbá ti máa tú àlàyé rẹ̀ nìyẹn ẹni ọ̀nà àbáwọlé mi ṣùgbọ́n o يا báàbù قال حدث على ni hadasa حدث على مسدد قال حدثني يحيى مع عثمان بن رياض قال حدثنا ابو عثمان عن ابي موسى انه قد مع النبي صلى الله عليه وسلم في الحافظ من الشيطان المدينه وفي يد النبي صلى الله عليه وسلم عود يضرب به من الماء والطين فجاء رجل يستفتح فقال النبي صلى الله عليه وسلم افتح فبشره بالجنة فذهبت قيد أبو بكر رضي الله عنه ففتحت له بشرته بالجنة ثم استفتح رجل آخر فقال افتح له وبشر وبشروا بالجنة وإذا عمر رضي الله عنه ففتحت له وبشرته بالجنة ثم استفتح رجل آخر وكان مستفتها فجلس وقال افتح وبشروا بالجنة على غلوة تصيبه أو يقول فدعوت فإذا عثمان وفتحت له فأخبرته فأخبرته بالذي قال حدثنا مسدد مسدد في هو حديث يسوع قال يحيى صفوا يقال هذا عثمان بن غياث عثمان بن غياث هنا صحيح أبو عثمان قال قد أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه لأنه كان مع النبي sallallahu alayhi wa sallam abu musa al-ash'ari wọn wá pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fi àhẹ́pẹ́ lóko kan nínú àwọn oko madina nípa anabi kẹdẹrẹ sallallahu alayhi wa sallam ọmọ igi odu kẹdẹrẹ igi odu yìí òjijì ọlọ́run ọba ó fi ìdí rẹ̀ gúnlẹ̀ láàrin omi àtẹrọ̀fọ̀ kó fi dúró tí bá lọ́rọ̀ pàtàkì yẹn lè máa dọ́gbọ́n sí àwọn kẹyẹ ẹ̀rí nígbà méjì ọlọ́run lè mú yìí kékeré yẹn lọ́wọ́ kọ́ńtà bàbá àti sílẹ̀ láì yẹn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ pàtàkì kan tí faransé ẹni yẹn ṣe bí ẹni pé nǹkan yẹn fóbi lè wọ yẹn lára kẹ́ẹ̀dọ́gbọ́n máa ṣe nǹkan yẹn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kálukú sálá ọwọ́ àmọ́ igi ọ̀rùn yẹn ó ń kì í bọ́lẹ̀ ibi tó bí wà àtẹ̀rọ̀pọ̀ lọ́kùnrin kan ti débi ẹ̀ kẹsẹ́fẹ́ ẹ mọ̀ pé náà gba oko ló wà wọ́n bá ń sọ pé kí wọ́n sílẹ̀ kò fún un ìṣiṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn aṣọ fún Abu Musa al-Ash'ari pé lọ́ọ́ sílẹ̀ kò ṣùgbọ́n àmì ẹbí yóò torí ọjẹ́ ọlọ́run kò ti jẹ́ sáfọ́ yá àdẹ́gbẹ̀ kẹ́ni àlùjẹ́dẹ̀ ọ̀bà ṣírò obìnrin jẹ́dẹ̀ fún níròyìn pé yọ wà àlùjẹ́dẹ̀ ẹni tí kẹlẹ̀ fún yẹ. Abu Musa al-Ash'ari rọ̀dì ọlọ́run ti aláàdì wà rùtọ́ wọ́n nígbà náà wọ́n tẹ́ lọ́rẹ̀ báyìí bó ṣe di àbákẹ́ sí rọ̀dì ọlọ́run ti aláàdì wọ́n ti wọ́n wá sílẹ̀kùn wọ́n wá sọ wípé ọwọ́ àlùjẹ́ náà ẹ̀rí wọ́n ní kọ́kọ́ kó ti àbákẹ́ sí dé rọ̀dì ọlọ́run ti aláàdì tí wọ́n jókòó bẹ́ẹ̀ ni ìmí ìṣètò kẹlẹ̀ gbogbo fẹ́ wọlé nìyẹn ìṣẹ́ ọlọ́run sọ wípé lọ́ọ́ sílẹ̀kùn ẹni yẹn náà kó fún nírò yìí pé yọ wà lùjẹ́nà yóò dé bẹ́ẹ̀ báyìí bó ṣe di wọn bá rò tí a lè àdùn àrùtọ́ ó wọn á sílẹ̀ kù wọn wá fún pé ọ wà ìgbà tí wọn rò náà wọlé náà bá sọ pé kọ́ kù ẹlòmíì láyé ìjà wọn là ń tẹ́bi jókòó rọgbọ̀kú tẹ́lẹ̀ ni fọ̀jálá ọrọ̀gbọ̀kú ni tẹ́lẹ̀ lọ́ba jókòó gbọ́dọ̀ bọ́lọ́ ọba àlẹ́gẹ́ láti fi bẹ́ ó sì fi mọ̀ ẹni tí ọ̀jẹ̀ nítorí pé àwọn àlàyé kan ti jẹ́ ọlọ́run ti jọ ẹ̀ Usman rọjà lọ sàlá lọ sàlá lọ sílẹ̀kùn lọ sílẹ̀kùn kọ̀ọ̀tì wá fún yẹn náà bí rọ̀ fún yẹn wà lè jẹ́ náà ṣùgbọ́n tó wí ikú fún ọ ala balwa tusibuhu àdánwò kan yàwó àlùjànnà lórí àlùbá èyí tó ti pé yọ tẹ́lẹ̀ àwùtíkù wọn àbí ká sọ pé àlùbá tí ó padà wáyé afáwọn abudu sàlẹ àṣàrí rọdí aláhùn sàlẹ àṣì ó ti bọ́ bá lọ bó ṣe di òtún náà lòdì mọ wá sílẹ̀kùn mọ wá kú nírò ewu táwọn sọ sálá ń wí pé ọ ṣùgbọ́n àdáwọ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ọ. wọ́n ní oṣù ọ̀sán pé tó ọlọ́ọ̀bìn tó sọ àyàn tó ọlọ́run làwọn alálàbìlẹ̀. ẹ̀rí hadithi yìí tabanikawo abari níbẹ̀ àlàyé ọlá ti ń bẹ fún àwọn sàbí mẹ́tẹ̀ẹ̀ta. àbúbákan ní sùdíẹ̀ Umar ibn Khattab Usman ibn Affan rọ̀dí aláhu tààlà àdúgbò wà áwùdọ́hù ọlá ń bẹ fún ọ àti bí ẹni àlùjẹ́ńdọ̀ ni wọ́n. àti ìkọlọ́ gbogbo ojú àwọn ṣí àjẹ́ ọ̀rọ̀ fìlọ̀ àwọn tí wọ́n ń tẹ àwọn sàádé yìí ẹ̀pẹ́ sì ni káńsọ̀ sálágbó tó lọ pé táwọn bá ti ka méjì àwọn bá ti làwọn ń kà lójú ayé àlùkò sọlá ìdíjọ́ ọlọ́run ti máa ń gẹ́rẹ́ ní táwọn bá ń ṣe bẹ́ẹ̀ táwọn bá fẹ́ wí méjì òun náà làwọn wù èyí ọlọ́run tẹ̀sí máa ń gbé ẹni táwọn máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀tún làwọn máa ń dá ọtí kẹta kọ́dà àlí ni ó mú ọ̀rọ̀ yìí wá fọwọ́ rẹ̀ lọ́dí ọlọ́run tẹ̀lé wá ní. wà ní ibú rẹ̀ yóò wá bàbá lọ́dí à ìbílẹ̀ wa ní ah, àwọn sábẹ́ yòókù ni ó ẹ̀rí pọ̀ dàrẹ̀ làwọn ṣíyà wọ́n ti wà láwọn ti fi àlè ìlú àbí ìtọ́lù àti wọ́n ọ̀tẹ̀ lọ́rọ̀ rẹ̀. àdìlọ́jọ́ ayé àdébí sallallahu alaihi wasallam àbáfi ìlẹ̀ ní àkọ́kọ́ dáńkà Umaru ló ti kejì Usman ló ti kẹta radiyallahu ta'ala anhu àwọn bàdá kẹ. ẹ̀yin wa gbọ́ bàbá àwọn ìbílẹ̀ wa náà wọ́n sábẹ́ ẹ̀rí kan bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ kó àwọn ọ̀rọ̀ irú ọ̀rọ̀ yóò tún wọn bá lọ mú wa pépé èmi ń gbà ká nẹ́bí kó ìmọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn kọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ti wá jẹ́ ń bo làwọn sàǹdẹ́bí ìyá bákìrì ìyá ọ̀nà látẹ̀sí gbọ́rọ̀ gbogbo tàyẹ̀wò táwọn yẹn sì lè láwọn sọ nípa ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sọ̀hábà yìí pàpàjùlọ àfọwọ́sán rafet àbí àfáwà màáwíyá àti àlí ibn Abi Talib radiyallahu ta'ala anhuma má bá wọn pẹ̀kẹ́ lù ó kìdí ẹ̀ máa bàjẹ́ torí táwọn sàhábà yìí bá ní mistéèkì wọn ti ráforí jẹ́ ọlọ́run wọn tó kù láyé ọlọ́run tẹ̀ ti yọ́nu sí wọn. pípọ̀ wọn láǹkà sáláńtì tèwọ́ lọ́mọ àlùjẹ́nà wọn tó ní pé wọ́n kù láyé àwọn tí ó sì tẹ̀ ní dáàkọ wọn báyọ̀ ń dá wa lójú dáadáa fẹ́ni àlùjẹ́nà ni wọn tóyẹ ìyọ́nú ọlọ́run ọba ti lépa bá wọ́ ìdá àwọn ẹ̀ma ń kàlù sọ́ọ̀tù tọ́wọ́bà tọ́lọ́run ló pé wọ́n sẹ́ni kúnà awwaluna من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه قالوا يا دوسا يا دوسا نيجي kódà bá wà lùjẹ́tẹ̀ kan nínú kẹtọ́ tó jẹ́ ọlá tó tóbi gbá àtàkùn lọ́dọ̀ ọlọ́wọ́ bá sùkánù sáré pé òdìlòdì jẹ́ sọ nípa aáwọ̀ ọ̀sẹ̀ láàrin Usman àti abẹ́ láàrin Ali àti Muawiya bí lọ́ba tí wọ́n fẹ́ ṣe wá sí ibú bẹ́ẹ̀ ọ̀tẹ̀tẹ̀ dìde torí kò sí dáadáa kankan tí wọ́n sọ jáde lẹ́nu. wọ́n lọ ọ̀wà níkàlẹ̀ kẹjọ kan gbàgbà ní wà àwọn ẹni tó ti pé wòye sábà ti tẹ̀síìrì pẹ̀lú sunnah ẹnìkan bá ṣe wá sí débi wákàtí sifin wákàtí jamal ogun tó ṣẹlẹ̀ láàrin ikọ̀ méjì tó gbé mùsùlùmí ni wọ́n ìyẹn ikọ̀ Ali ibn Abi Talib ti Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu wọ́n ẹni yẹn wá ṣe tàfsíìlù rẹ̀ ọ̀ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ báwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n ti lọ wọ́n lọ́ọ̀dì níjòkó jọ yẹn tí bàbá kan ti sọ pé òun ti béèrè àwọn ẹni yẹn ti dín sáà béèrè wọn àfààní sọ pé náà láburú mélòó làwọn á tó táwọn ẹni yìí ṣe àwọn òbèrè náà àwọn àpá àfọ onídàásí rí ibú ládàdàkú dálẹ̀ dájú lé o mélòó lẹ́kọ́ sí olóore tẹ káwọn èèyàn mélòó ni àwọn ọ̀sẹ̀ láburú tẹ sáwọn èèyàn lára ń bẹ́ẹ̀ máa rí pé wàá sí tẹ́lẹ́sẹ̀ òun náà ni wàá sí ohun tó wáyé láàrin àníyàn àti màríà àdìsáwọn ènìyàn bá láti ṣe wọ́n ti ṣe àwọn iṣẹ́ olóore tó ṣe kó ti fa gbogbo àtìrẹ́ ọlọ́dẹ ti ti yọdún sí wọn. ẹnì pé wọn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹnì pé wọn máa ń sọ fóbìnrin lòun ọwọ́ yóò jò àwọn aníkìlódé yóò jò fi jọ àyíṣà ni ọ̀daràn ni ẹ. tí àwọn àyíṣà ọba ifásitì ṣe ni wọ́n ṣe àṣìṣe tiẹ̀ ní tí wọ́n sójò wọ́n sì ti ṣiṣẹ́ olóore tó ti bò ó báyọ̀ ọlọ́run ọba àlekè láti forí jì wọ́n. ẹ̀kọ́ bẹ̀rẹ̀ àgbàdo yòjò ọkùnrin lọ́gbọ́dọ̀ ya kiri o lọ́gbọ́dọ̀ ya òjò obìnrin bá yòjò yóò kó wọn lẹ́nu àti kó túbá lórí ẹ̀ ṣùgbọ́n ọkùnrin gbọ́dọ̀ yòjò àyòjò wọ ọkùnrin kọ́ yóò kó wọn lẹ́wọ̀n lẹ́nu. sọlá débi sọlọ́lá sọlá ó ti jẹ́ méjì tí ọ̀pá kọ̀ wọ́ra láyé ní kò lè jẹ nínú ẹni tí òní wà lè jẹnẹ ta yóò fi wà mẹ ẹni wọn gbẹdẹ yóò alẹ́ ni yóò kébù sọ̀rọ̀ sí àlè ẹni tí máa ń fi ìdí láburú múlẹ̀ nípa àwọn ará ni rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ ìlànà ahlùsùnà wàlìjàmáà àwọn ẹni tó ń pè ní sàlàfíà àtọ̀ ìfàdùlmọ̀nsúrọ̀ ahlùlhadì ìlànà wọn. òun ni pé a kò gbọdọ̀ wí ohun nípa ohun yòówù tó lè jẹ́ fàǹfà láàrin àwọn sùhábà ṣùgbọ́n wàá sọ wípé wọ́n máa parí ìjà láàrin wọn ìlànà wa mẹ́tìhẹ́jọ alùsùnà òun náà ní kí ni wà ní kẹ́kọ̀ọ́ àmọ̀ ṣàjàrọ̀ bẹ́yìn náà òun tó jẹ́ àwọ̀ àbí fàǹfà sọ̀rọ̀ láàrin àwọn sùhábà ká má pẹ̀kẹ́ lù ká má yẹ kẹ̀kẹ́ nípa sùn lù an nataradda anhu wa natarahhama alayhi gbogbo ọ̀pátá àwọn àgbẹ̀rún radiyallahu anhu mo táwọn àwí lẹ́nu láì lè sọ̀kan àwọn ṣe àti wọn wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti sọ pé àyíṣà fi náà àṣọ fi náà lẹ́nu wọn lọ ọ̀rọ̀ yìí ti jáde lẹ́nu wọn yẹn. nípa bẹ́ẹ̀ tábàbí wo hadith yẹn a ọlá tí bẹ́ẹ̀ fún àbí aláṣàárí rọ́dí ọlọ́ọ̀tàlá ni téèyàn bá lọ́la ni èyí sí táwọn sọ̀sálá wa pa aláṣẹ pé kó máa sọ ẹnu ọ̀nà kí àwọn ẹni tí wọ́n bá sì dìde kó máa fún wọn nírò àlùjànnà àṣeyẹ pàtàkì lẹ́nu yẹn náà ẹ̀rí bákan náà àbátúwò hadith yìí. هذا معرفة الشيطان الثناء على الإنسان في وجهه èyí lè fi yìí fún yà bí sojú ẹ báyìí ìdá aminat alayhi fitnatul ijab ìdá ominat alayhi fitnatul ijab tá a bá ti fọkàn balẹ̀ fẹ́ni yóò rí jọrẹ lójú. iyì kan tó tí wọ́n sọ pé ìyàwó àlùfẹ́lẹ̀ báwo ẹni tá a tún sọ́lá sọ fún ìyàwó oníjọra wọn lójú ẹni wọ́n bá wí bẹ́ẹ̀ fún nù wa tá a ń gálẹ̀ yìí àwọn ẹgbẹ́ ẹbí fún ara mi síwá àlùjẹ náà lọ́jọ́ ọkọ fi bẹ̀rẹ̀ ni ẹ. bàbá kìrìsì bí kan ọjọ́ lọ tàlàdì lọ́rọ̀ yìí wọ pé wọ́n sọ yìí pé àà ọ̀rẹ́ kí wọ́n máa ń pọ̀ jù. ìgbà kí ló ń bọ̀ tẹ́lẹ̀ dálé tó bá gbẹ́sẹ̀ kẹsẹ̀ lọ́dọ̀ àlùjẹ náà tọ́lọ́ bá lọ pé àwọn bá kiri mo tún rẹ́ sí nǹkan báyìí tó ṣe ìgbàgbé tẹ́lẹ̀ eléyìí tó wà bẹ̀ ọ̀yà padà tọ́lọ́ bá ní padà kéde sí lórí pé fàlà ya'manu makra Allahi illa al-qawmu al-khasirin ọ̀sẹ̀ tó lè fọ́kàn balẹ̀ ń pa àyà ọlọ́run torí kàbí ọ̀tún mi kàrá ẹ̀rì tòná ọ̀nà ni al-aqlu min makrillah kéèyàn fọ́kàn balẹ̀ nípa àyà ọlọ́run kéèké gàtíà ah, lẹ́yìn báwa ń sè àbá ìkúláwà ìrìnsẹ̀ ń dẹ̀ wa lẹ́yìn ń sè akọ̀ láyé kákẹ́ lọ́wọ́ àrùn ẹ̀sìn ẹ̀lí máa ń dáhùn ní sufi lójú àwọn àgbà ọ̀gbẹ́ alimọ̀rùfù alimọ̀rùfù wọ̀ ọ̀nà alimọ̀rùfù ni wọ́n ti ń kí àwọn báyìí ẹ̀sìn wọn sọ̀dá rẹ̀ burúkú kẹ̀yẹ náà ti kú sí ní ṣáàkì nígbà tá a fi máa kiri mòlúdi káàkiri àtàwọn afáàtà ń tẹ̀lé báyìí àwa lọ àwọn aláìbọ̀kẹ́bọ̀kẹ́ bàbá wọn sọ wà lùjẹ́ àlìjẹ́nà kẹ́jẹ́ yìí tẹ́lẹ̀ láyé ìlọsí láìláha ìlọ lọ́wọ́ ẹsẹ̀ nígbà wọn ń sọ ọ́ ni tí ńlá àlìjẹ́nà rẹ̀ látàyè lọ. ẹ̀rí ìyẹn lè fi yìn fún yẹn tí ọba ti ní jọra ẹ lójú àwọn àfáwa ni àwọn ṣèlú nígbà tí wọn sọ ah èmi ní nǹkan gbogbo ayé tí ó di apàtàkì rẹ ẹ̀rí bákan náà wọn bá tún wọ hadith yẹn. a tún máa rí níbẹ̀ pé mọ̀rọ̀jísà tó sọ̀sálá hẹ̀ bó ṣe ń fún àwọn ènìyàn nírò pápá jùlọ ẹ̀rọ ní Usman rọ́jì aláwọ̀tara ni pẹ̀lú kí àdánwò dẹ́sì máa ṣẹlẹ̀ sí. àti ìró tó mú wá nípa náà ìró tó gbọ́ngbọ́n ni pé wọ́n wà ó gbogbo ọdún tí wọ́n lè lò láyé ọlọ́run ti fi wọn ò ní sin nǹkan tí wọ́n fi tẹ̀lé náà mọ́. lẹ́wọ̀n fi sọ wípé ẹsìn tó ti kú òun ló rí kọjá eré èyí tí ò sí ìkú kò sí ìmọ̀ ọjọ́ kẹyọ̀rọ̀ bó ṣe ń da ayé àlè yọ ọlọ́run járe sọ̀kalẹ̀ dáadáa ni. àdébí sallallahu alaihi wasallam ọlọ́run wá fi yẹn pé àwọn ẹni mẹ́ta yìí o. ìhun tí wọ́n ṣe tí wọ́n fi dẹ́ni lẹ́wọ̀n wò ní ìsìn tí wọ́n fi kó láyé iye ọdún tí wọ́n ní kí wọ́n lò sí. mọ̀ ẹ́ yíṣà àmì ìyá dúdú. ẹlòmíì ti dúró ti súnmọ́ ẹ̀rí dáadáa ó sì padà dúró sí i. ẹlòmíì padà dẹ́ sí lọ́ọ̀yẹ lẹ́wọ̀. ẹlòmíì padà lọ fún àwọn aláburú kan. ẹwọ ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí yónúsà tọ́ta gbogbo àwọn ará bí ọ̀dà nígbà tí àwọn èèyàn fọ́ àfẹ́sìrò fìlàáàdù ẹ̀rí pólísì làwọn èèyàn fọ́ sí ẹlòmíì fọ́ sí bí ó ṣe ẹlòmíì fọ́ sí bí pálápálá ọ̀bẹ ló lọ ká ah, ẹgbọ́ sílágbájá yìí sósì ìwé lára ni ó mú kùmọ̀ lọ́wọ́ rí wọ́n ní bẹ́ẹ̀ ni. láyé yìí ni ẹ̀rí bí ẹ̀kẹ́ ti sojú wa náà. alẹ́ tí ó borí délé ọlọ́run ọba àlekí wa lọ́wọ́ ọlọ́run wa ha hàndẹ́bì báwo eléyìí ó borí délé mọ̀ọ́jísà tó bá ti ń ṣe dáadáa fi kò wa pàdé báyìí ọlọ́run kò yọ máa lọ jó láàrin àwọn obìnrin yọ máa lọ dé òkú yọ máa jó wà sí àìdé òun ní kí ló dé yọ lọ ga òun ní kì láìlá àìlá ọláyà padà sí ibú wa ti fi hàn lẹ́bi fáwọn eléyìí hàn oríire wọn ní lórí ibú. bákan náà wọ́n ní èèyàn lè wí gbólóhùn wallahu al-musta'an gbogbo ìgbà téèyàn bá ti gbọ́ nípa àdánwò tó ti pé yọ ṣẹlẹ̀. bí kele yìí ṣe ń lọ yìí bí báyìí ni máa ń já sí wallahu ẹlòmíì kan bí ti gbogbo lóòkẹ́ láyé rẹ̀ àti ibi tó yẹ kó lòó sí àti ibi tó yẹ kó lòó sí òde ó lòó sí ìyẹn lè kú ó lè jẹ mọ́ṣáláà ọ̀sẹ̀ ni ó wù àfa mọ́ṣáláà ọ̀bọ̀ ṣùgbọ́n wọ́n lè yẹ kú ni wọ́n sá sọ pé àfa àti máa sọ kí ó lẹ́nu rẹ̀ sáni àtibí táwọn ẹ̀kọ́ ti sùn wálẹ̀ la àtibí tí ọ̀yẹ́ ṣíṣe rẹ̀ àtẹ̀sí fi pé tọ́ bá gbó ìtẹ̀gùn tọ́ bá bọ́ sísàlẹ̀ ó ti kiri o subhanallah tọ́ bá gòkè sọ́kí ló ṣe ó ti aláwọ̀ ẹ̀rù yóò kẹ́ máa wí ìtọ́ bá wù dẹ́ni wọn lẹ́nìkan kú ní ìjọba ni mọ́ṣáláà à mọ́ṣáláà bò nígbà tí èèyàn fọ́rọ̀ ọkọ̀ ìrẹsì tí fọ́rọ̀ kadà tuntun bẹ́ẹ̀ náà ni ojúṣe dáadáa ni pé inna lillahi wa inna ilayhi raji'un kí ẹ ti sọ̀rọ̀ àforíjì àti kẹ́kọ̀ọ́ lọ́mọ́ṣáláà kì í ṣàyẹ̀wò àbẹ̀wò ká kọ́dà ti ṣe wá láìkì sísá yàrá ìbọ̀dà rẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n ṣàlà wọ́n ṣàlà wò ó mo máa ń ní táìpù ṣé máa fẹ́ ṣe nǹkan ní ṣàlà òde yóò mọ́ ṣàlà dáadáa wáyé nìyẹn kò sí ìbàdàn súnmọ́ kọ́ padà wáyé ní ẹ̀rọ kí á bí kí ni ìṣe lọ ń bàjẹ́ lọ náà ẹ̀rọ pé wọ́n lọ́wọ́ ìlú sọ̀rọ̀ ní máa ń ṣẹlẹ̀ káwọn aláṣọ ọ̀kàkẹ́ lè díjú ọ̀yẹ́ yẹ́yẹ́yẹ́ wọ́n bá ní ìyẹn wọn padà gé dàdó torí pé wọn náà ìyẹn ti lálàsí dáadáa alẹ́ ti jẹ́ dùn ẹgbẹ́ ọ̀sán àdé ti ní ìyẹn wò ìyẹn gbìyànjú bẹ́ẹ̀ ni wọ́n láwí gbólóhùn yẹn kárí. àtúwádé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ti pèsè láyé ní lè mú fúrájì ẹ̀kọ́ lọ́wọ́ abẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀ṣẹ́ ẹnu ọ̀nà bíi ìdájọ́ fẹ́ wọlé sí. báàbù musafahati sibyan. ojú ọ̀nà ti ń sọ nípa ìmáàmù àwọn ọmọdé lọ́wọ́. hadani hadithi salama bunu waridani wa bẹtọ̀ọ́yìn fún hadith hadithi rẹ̀ máa ń lẹ. ibẹ̀ kọ́ àbábá mú sẹ́rí ni. قال حدثنا ابن شيبة حدثنا ابن شيبة قال حدثنا ابن المبارك عن سلمة بن وردان قال رأيت أنس بن مالك يصفح الناس فسألني من أنت فقلت مولى بن من بيت ومتى على رأسي ثلاثة وقال بارك الله فيك. آه قد حدثنا ابن شيبة ابن شيبة حدثنا خص حديثه فوا قل ابن نبات قال السلام سلمة بن وردان سلمة بن وردان سلمة بن وردان ضعيف الحديث حديث العمل له قل مولي أنس بن مالك سنباوي لوا أوابي لوا ببيتانيا ونبالي ọmọ ọ̀dọ̀ fún bàbá ìlẹ́yìn àwọn afọwọ́ ra orí mi tọ́wá ní bárakàlọ́hù fíìkì ọlọ́run fún ọ ní àlùbáríkà ṣùgbọ́n àdìsí yẹn asọ́pọ̀lẹ̀ ṣùgbọ́n máa náà rí àwọn olùmọ̀ pẹ̀lú àwọn àhàdìsí míì tọ́wá tó sì gbé àgbọ́yé tó wà nínú rẹ̀ jáde wípé adájọ́ yẹ kéèyàn bọ̀wọ́ kéèyàn bá sì bọ̀wọ́ ọwọ́ ni wọ́n fẹ́ kéèyàn lò àwọn aláwo wọ́n lè fi gbọ́n sọrí ìṣìlẹ ọba ṣe wọn lè ka yìí ìkúùkù gbà mí láàrínà ọwọ́ nìkan jẹ bákẹ́rẹ́ afẹ́ ká máa bọ́wọ́ yìí ká sì fi ọwọ́ ra orí ọmọdé ní ẹ̀sánà ìbùkún fún lẹ́nu tí ń kànú rẹ̀ àti ká ìgbà tó ògùn ti gbajúmọ̀ láwùjọ wa ẹ wò ẹ wà bá ẹ bá bọ̀ ọkọ̀ ọmọ mi lórí. wọ́n ń pẹ́ kí ìgbìntàn ògùn rí wa ògùn ọjà sọ́gbọ̀n yìí ìdá ti ṣe tiwa òkà ń bẹ lọ́wọ́ wọ́ wọ́n gbà ti fọ́ kọrin lólórí ń fọ́. ìfọ́rọ̀mọ lórí dáadáa ni kí ẹ sì sàdọ́ àfùgbé bára kan lọ òun fèèkì lòun gbàdọ́ jẹ́ kìkì dọ́gùn ni wá kò sì fẹ́ẹ́ sí gbàgbọ́ fẹ́ lómi báyìí ní èsì ẹlòmíì ọ̀fẹ́ lè sọ pé lẹ́yìn ọlọ́run yóò sọ pé ògùn làkọ́kọ́ ọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run kọ́ ògùn làkọ́kọ́ ní òwì ògùn pa ògùn bẹ́ẹ̀ o. ẹni tó bá lókun náà wúwo kékeré ló gbé o ẹni tó lówó wúwo màtí ó fi tán náà ló mú ọ ògùn bẹ́ẹ̀ o wọ́n máa ṣe lọ́gbọ́lọ́gbọ́ òfóògùn áà láìláha ìfẹ̀lá. òkèrè rẹ nìkan kẹ fọ pọmọ lórí ní kíní kẹ bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́wọ́ afa lórí pọ́fẹ́ pọ́fẹ́ fa gbogbo nǹkan yẹn yẹn ń sìn. fúnà àwọn èèyàn máa fi nǹkan sọ́wọ́ máa fi bọ̀ ọ̀yàn lọ́wọ́ torí bẹ́ẹ̀ ẹwà ṣe dáná ó sì sá sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀rọ bá dẹwọ́ sí báyìí ọgbọ̀n wọn pamọ́ ìgbẹ́ bá máa bọ̀ wọ́n lọ́wọ́ kọ́ máa wà áwù gẹ́lẹ́tẹ̀ orí fóògùn ti gbajúmọ̀ láwùjọ ni ẹ̀rí bẹ́ẹ̀ dẹ̀ ni lọ́wọ́ súnmọ́ ni pé bá ń káwọ́ yẹn padà báyà foríjì ọlọ́run láàrin lórí ẹ̀ ẹ̀rí pé náà wọ́n ṣẹ́ díẹ̀ díẹ̀ sílánà ẹ̀ tóbi táwọn pákàn táwọn ilé láti jẹjọ́ fún wa nìyẹn. لأنه أنا أبيدي تو يا صديقة الله مع بورين الله حدثنا حجاج حدثنا حجاج قال حدثنا حماد بن سلمة عن حميد عن أنس بن مالك قال لما جاء أهل اليمن قال النبي صلى الله عليه وسلم قد أقبل أهل اليمن وهم أرق قلوبا منكم فهم أول من جاء بالمصافحة. قال حدثنا حجاج حجاج حدثنا وهو حديث يفوا قال حماد وما سلام وصلى الله على دون حميد حميد لا دون أنس مالك رضي الله تعالى عنه أنس مالك رضي الله تعالى عنه قال ما جاء وعلى أيام الدين. النبي صلى الله عليه وسلم أمر على أيام من وديه وهم أرقوا olóòbá mínkù àwọn ọlọ́kẹ́ wọn wẹ́ jù àwọn ilé ọkẹ́ wọn ló wẹ́ jù ìyàwó ara afọ bèèrè lọ́lọ́ ìyẹn ní kí wọn púpọ̀ jù wọ́n nípa yọ lọ wọ́n sì tètè máa yára jẹ́ pè nípa dáadáa èyí tí ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìdílé àwọn aláyàbọ̀ ni wọ́n ti dé yìí ọkùnrin wọn rọ̀ ju ti yín lọ. fáwọn ọmọ awùwalè jẹ́ á bẹ́ẹ̀ sọ̀fà àwọn làkọ́kọ́ ẹgbẹ́ wọn kọ́ máa bọ̀rẹ̀ lọ́wọ́ wọ́n kọ́ wa. ń sọ̀rọ̀ àbẹ́bí بعلمه هذا أصبح سنة تقريرية pẹ̀lú ká lóṣù sálábọ̀ nípa àbọ̀wọ̀ òwúrọ̀ ẹ̀ sì ń ṣe é. àjáde pé lẹ́ẹ̀kan náà bí bá jẹ́ súnà tó fi àìléyà ó tún jẹ́ kí ni ọ dákàrẹ́ rìn yà. àwọn kọ́kọ́ mú ìbọ̀wọ́ wa lóṣù sálábẹ̀ buwọ́lù ó ń ṣe àwọn sọ̀hábà ń ṣe orí wọn lórí ẹ̀. kẹ́ẹ́ bí ká máa bọ̀wọ́

náà nínú àwọn sọ̀hábà bọ́láwọn bá àlejò ránṣẹ́ dá wọn nìyẹn. ọlọ́run ní máa ń dáyà á àbí ẹwà kọkọ di yí pé ṣé ẹ máa fẹ́ mẹ́wọ́ bí akọ́kọ́ máa wò pé ẹ bá pẹ̀ ní ewu ta ló fẹ́ fa ọwọ́ yìí ìrọ̀ ọwọ́ wò ọwọ́ wò lọ fẹ́ yọ jáde fẹ́ káṣí ọkọ̀ sí i ṣé kí n da ní mánà kí n kọ́wọ́ mi nílẹ̀ kẹrin. torí ẹ̀ kí n yẹ sá ká ẹ̀rí ọ̀rí nǹkan tó wọ́n fi báàkì ẹ̀ tí wọ́n ní wọ́n àbí ẹrú àbí ọdún ọba yìí pẹpẹpẹpẹ kí èjìká rẹ ọmọ ẹrẹ bọ. kò sí gbogbo eléyàn mẹ èèyàn gbọwọ ní kò sí pé bí ẹ bá ta kọ́kọ́ èèyàn fọ kí àyà èèyàn tún afẹ lẹ́ẹ̀kejì pé ẹjá tuntun dẹ èèyàn tún fọ káyà lẹ́ẹ̀kejì àbí èké ẹni fídíà níta wọn àlà ó tún fẹ́ gbá yẹn ní èjìká pẹpẹpẹpẹ ó dùn náà láyà pàpàpàpà ó máa wọ.

àtàwọn bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bó ti hàn nú ọ̀rọ̀ táwọn sọ̀sọ́ ẹni bá yẹn sáà nẹ́bí ń mi jẹ́ àwọn ará mọ́gá bẹ́ ọ àtàwọn ará mọ̀dínà àwọn ará yábọ̀ ti dé ọkẹ́ wọn ti kí ni o ọ̀rọ̀ ju ti yín lọ ó fi ẹ̀fọ́ àwọn ènìyàn lọ́la nìyẹn. ìbọ̀wọ́ yìí pẹ̀lú pé kí ẹ fi àtẹ́lẹwọ́ kó fi tẹra wọn kì í sẹ́yìn ọwọ́ bíi táwọn aláwo tó bá ń rí wọn dáadáa àti kúùkù àtẹ́lẹwọ́ súnlẹ̀ tí afẹ́ká ṣe kò sínú akẹ́kẹ́ mbẹ́ ọ̀dẹ̀ sí apẹnu kẹ́kẹ́ mbẹ́ súnlẹ̀ tẹnu kò lé lórí pé tá a bá ti pàdé ara wa ká ṣe. òun náà lè gbà lérò pẹ̀lú ẹ̀ nínú ẹ̀ òun náà ni asàlámọ́tò mínísàmù ìdàlí ti àdìdẹ́yìn ah, ẹni tẹ́yìn ọba nífẹ̀ẹ́ yòó ní fẹ́ fọ́kẹ́ ah, ìyá wa gbé mi wá obìnrin náà jọ ń kàwé ní bẹ́ẹ̀ bí kò ní ìdárẹ̀ wọn rẹ̀ mí náà nìyẹn. kí ọba lọ bóbìnrin lọ́wọ́ àwọn alájọ ń kàwé nígbà lẹ́wọ̀n akọ́ wọn ọjọ kàwé rí ni. ẹ̀rí ẹnikẹ́ni àmú ògùn náà tó báyìí kó sì lori fógun náà yẹn tó bá jábọ́ ó lórí fún yẹn nígbà yẹn máa lọ bọ obìnrin tí sí lọ́wọ́ lọ tabatu wo hadith yẹn a tún máa rí níbẹ̀ wípé abẹ́kẹ́ yẹn bá dá ọkọ mùsùlùmí sísè sí dáadáa bá wà lára ẹ̀ ká sọ náà ẹ̀sìn ìdílé búburú bá sì wà lára ẹ̀ ká sọ ọmọ ẹ̀ka bá fẹ́ lọ kó sínú pápẹ́ rẹ o bimba bi nasiha lẹ́sẹ̀ bimba bi lọ́wọ́ ìgbà kì í ṣe sọ̀rọ̀ yìí rárá àtọ̀ obìnrin kan ló ń ó sì jọ nínú fùfú ẹ̀ ẹ̀ tó òní ló fòfò ni o ìlú tẹ̀lé ti le tí ó lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ mi ń bá ní kí ni ọ ẹnẹ́fẹ̀ ìhà ìsọ̀rọ̀ orí ìbàdàn ẹni tí dáadáa wá wà lára ẹ̀ ká sọ bá ń sọ yìí àfẹ́bẹ̀ hadithi mi lábẹ́ ọ̀rọ̀ bíbọ̀wọ́ wọn ni haddathana muhammad bin sadah. قال حدثنا اسماعيل بن زكريا عن ابي جعفر البراء عن عبد الله بن يزيد عن عبد الله بن يزيد عن البراء بن عامر قال من كمال التحية أن تصافح أخاك. أهلي. قال حدثنا محمد بن صلاح محمد بن صلاح حدثنا أو حديثه هو قال إسماعيل بن زكريا ينسب على ضد أبي جعفر الفراء لا ضد عبد الله بن يزيد لا ضد البراء بن عازب رضي الله تعالى عنه وأرضاه ويرجع الصحابة بعد بوي بوا بعد الجسارة فواصل يبي إيه؟ من تمام تحية وطول جاكي كي كم بلادا بري بري أن تصافها أخاك ọba arákùnrin rẹ lọ́wọ́ ọba ọba ìyá rẹ lọ́wọ́ kọsọ fún akpẹtọ obìnrin òsì mbẹ kódà má sálámọ tá a bá fọkàn balẹ̀ títí náà tá a bá fọkàn balẹ̀ pé kò ní sí wàhálà òun lọ sálámọ wọn bá tá a bá ti fọkàn balẹ̀ títí náà kí ló fẹ́ má sálámọ sí ìyàwó ìyàwó sọ palapala tó wà lágbègbè wa bí wàá ó mú kí ni ọ dákun kí lọ́kẹ́ ọ̀tọ̀ ìlú àlámọ̀ rẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá ti ní sí fitna yọ sálámọ̀ tí wọ́n bá ti fọkàn balẹ̀ ṣe sálámọ̀ rẹ lọ sájẹ́ ẹ̀jẹ̀ ǹjẹ́ rẹ ní bàbá rẹ mú. síbi ìṣe afá kìrìkà ni ẹ wá lọ sálámọ̀ sí mi. so nípa bẹ́ẹ̀ nínú àgbẹ̀ yìí tí àwọn àfáwà gbọ́ yìí lọ́dọ̀ àǹtò sẹ́lẹ̀ kò ní pé ìwú tí ó jẹ́ kíkí kó pé dáadáa àǹtò sọ ìhà àkọ́ọ̀dù kọ́ ọ̀bọ arákùnrin rẹ̀ lọ́wọ́ wọn láti wá máa rí bẹ́ẹ̀ yẹn pé àgbẹ̀yẹ hadithi òun ni pé ìsẹ́yìnjòkó lórí máa bọ̀wọ́ tá a bá ti kíra ẹni tẹ́ nígbà tá a bá pàdé lè anaha sunnatun mu'akkada sunnata akẹ́pamọ́ ni. yóò tún wá sí àṣìwá pé àti tí yẹn bá jẹ́ séèkù àbọ̀jẹ́ ọba ọba yẹn kéèyàn ọba tẹ̀ fún lórí pé ìyá fẹ́ kí torí gbogbo ọ̀lẹ́ tá a máa fi yẹ péré ara ẹni àbí yóò fi sin ìtẹríba ká ló ní ọ Allah tabaraka wa ta'ala. kábìlẹ̀ wa jìnà sílẹ̀ yìí ló ṣe wá tó fi Islam ìmọ̀ àbọ̀wọ́ nítorí pé ìbọ̀wọ́ yìí àwọn ẹni méjì tí wọ́n bá bára wọn lọ́wọ́ á pèrè lọ síbi wípé àtẹnìké ní àtẹnìkejì bá kẹjọ ni wá tá a bá ti bọ̀wọ́ yẹn kò sí títẹ̀ bẹ́ẹ̀. ẹlòmíì bó ti bá a sábà pẹ̀lú àwùjọ tá bára wa ó dọ̀ wọ ìlú ká ìbálòsùn rẹ̀ sì làákà yìí. ọ̀pọ̀ ọlọ́wà gangan ẹ̀yà ọ̀sáàz ọ̀sáàz ẹ wá kí ló dé. sọ̀rọ̀ lọ sí títẹ̀ bẹ́ẹ̀ rárá bí tí ò kọ̀ bọ̀. wọ́n tún padà sínú hadithi tá a ti wí lókè yẹn. باب مسح المرأة رأس الصبي قال عن عبد الله بن أبي الأسود حدث عن عبد الله بن أبي الأسود قال عن إبراهيم بن مرزوق الثقفي قال حدث عن أبي وكان لعبد الله بن الزبير فأخرجه الحجاج قال كان عبد الله كان عبد الله بن الزبير بعثني إلى أمي أسماء بنت أبي بكر فأخبرها بما يعامله الحجاج لي وتمسح رأسي وأنا يومئذ وسيم حديثي قد نعرف تيلا أنا نكمل وأنا ذاك الزين أنا كي حدثنا عبد الله بن الأبي الأسود عبد الله بن أبي الأسود يصح حديثي فعن إبراهيم بن مرزوق Saqafi ẹnìyàn àti bàbá rẹ̀ majhulan tí wọ́n mọ̀ wọ́n nígbà tá a mọ̀ wọ́n bò láti àmọ́ àwọn máa dé tiwa lọ́dọ̀ wọn. àwọn alébàbọ̀ òun sọ fún un pé wọ̀kádà lè Abdullahi bin Zubair wọ́n ní wà pẹ̀lú dání Abdullahi bin wọ́n ní hajjáde wá kékeré ọwọ́ gbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ ní abdullahi bin zubair radiyallahu ta'ala anhu ọ̀rẹ́ òun sí ìyá rẹ̀ tí wọ́n ń pè ní asma bint abubakar pípọ̀ òun fún lérò nípa ìwà mú fi òun bíi ọ aláṣẹ iraq gómìnà fún marwan nígbà yẹn ó di ogún ọdún. ti ń pa kúkúrú ti ń pa gúgù ọlọ́wọ́ arẹ wò sí ìyá rẹ̀ ìyá asumá asumá bíntu abdulkar òun ni ìyá akéde abdullahi mẹlúzùmẹ́ o ọdí aláwọ̀ tàlá àbí. ìgbé kí n lọ sọ fún asumá irú òṣèṣì tí àjáàjù ń bá wọn lò pé kí ìyá ni sísá dọ́ àfúrí wọ́n fọwọ́ ra orí mi. wọ́n ti jọ yẹn dẹ̀rí òun jẹ́ ọmọdé fún òun ti bàlágà àtọ́pẹ́ hadithi àti tiẹ̀ ti kiri ọ̀lẹ̀ pẹ̀lú sáàbí ẹ̀ tó ń pè ní Ibrahim bọ́dù mọ̀rùsù torí bàbá rẹ̀ àtòwú fún ọ̀bọ̀wọ́. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ fáyipá ní ìyẹn lẹ́sẹ̀ ńlẹ̀ ni àgbẹ̀yìn tá a máa rí bẹ́ẹ̀ ni pé àsóbìnrin tó bá jẹ́ nire ọ̀sẹ̀ tọ́ láti fọwọ́ ra ọmọdé lórí ó sì ṣàdúrà ìbùkún fún àti gúgú ẹ̀mí pẹ̀lú kọ́lọ́hún fi ṣe kó gẹ́ iṣẹ́ rere ṣùgbọ́n hadithi yìí mọ́ kò èyí ti gbọ́ dọ́dọ̀ ànẹ́bì èyí tó tún á kú ni pé hadithi yẹn tó ṣe kéde ọ ó tún lẹ̀ àtẹ̀wálé àtúmọ̀ bí dọ̀gá ẹ̀dínrẹ́ ni wọ́n sọ ìwọ ọlọ́run ọlọ́run sì sọ rẹ̀ àtúmọ̀ bí wọ́n ọdún tí wọ́n tó jáde láyé eyín kẹ̀kẹ́ ọ̀yọ́ wọn rárá. gbogbo yìí wọ́n pín pérépéré ni. nínú ẹ̀fọ́ lẹ́yìn ibi bọ́wọ́ ẹnu ni àbáwọlé ibi ìta fẹ́ wọlé sí òun náà ni àlebọ̀ àánẹ́kọ̀tù ìṣòmọ́ra ẹni lọ́rùn ìṣòmọ́ra ẹni lọ́rùn tí ẹbí mọ́ rèèyàn lọ́rùn wọ́n ni hadassah ni musa. hadassah ni musa kọ́ọ̀lù. من الإمام أبي قاسم بن عبد الواحد عن ابن عقيل أن جابر بن عبد الله حدثه أنه طلبوا الحديث عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فابتعت بعيرا بعيرا فجدته إليه رحلي شعرا حتى قدمت الشعر فإلى عبد الله بن أنس فبعثت إليه على جابر بن بارك فرجع رسول صلى الله عليه وسلم <laughs> فرجع رسول فقال يا ابن عبد الله فقلت نعم فخرج فاعتنقني فاعتنقني نعم فاعتنقني قلت حديث حديث بلغني لم اسمعه خشيت ان اموت او تموت قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يحشر الله الاحباب أو نسى ورثه الضبط لم بهما قلنا ما بهما قال ليس معهم شيء فلناديهم بصوت يسمعه من بعد من بعد أحسبه قال كما يسمعه من قبل أن المال لا ينبغي لأحد من أهل الجنة يدخل الجنة وأحد وأحد من أهل النار يطلبه بمظلمته ولا ينبغي لأحد من أهل النار يدخل للنار وأحد من أهل الجنة يسلبه بمظلمة قلت وكيف وإنما نأتي الله الرأس بهما فقال بالحسنات والسيئات أي أنا على موسى موسى حدثنا ọsọ hadithi yìí fún wa ẹni pé ẹnu ọ̀nà àbáwọlé náà wọlé ní ẹ ọfẹ́ sọ nípa àlùmọ̀ àánẹ́fọ̀tù ìsomọ́ rẹ ni lọ́rùn ní ẹ̀sùnmọ́ rẹ ni. wọ́n ní hamam náà sọ hadith wa látọ̀dọ̀ Qasim bin Abdul Wahid látọ̀dọ̀ bin Aqil wọ́n ní Jabir ọmọ Abdullah òun lọ sọ hadith yìí wọ́n ní anáwó balága wò hadithu jábìrù ní adédìgádé ti gbọ́ látọ̀dọ̀ arákùnrin kan náà wọ́n sábẹ́ anabi sallallahu alayhi wa sallam fàbùtàtù bàyìrọ̀ mo bá torí ẹ lọ rárá fún rí. kẹrin ọ̀rọ̀ ṣàdẹ́tù ilé ìhìrá ilé iṣẹ́ mọ di gàárì ohun tí ó tóbi ń jẹ́ ní oṣù kan ògbé sórí ẹ̀ subhanallah torí àdìsí náà. àwọn yàrá lọ́dọ̀ òun mo jìnnà sílé kéwù láti máa lọ kéwù mẹ́. àdìsí ẹ̀yọ̀ kan lọ́sẹ̀ sì mọ àdìsí bàbá lọ kéwù fáwọn lọ yẹn. <laughs> nínú àwọn sàbí àdébí sọlọlọ àṣẹlá torí ẹ ọlọrọ ara fún mi àbí ẹ lè torí kí nǹkan ọlọrọ kàdà ọlọkọ ọba tuntun wú bí ẹ méjì wọn padà dìde wàá mọ ọsẹ wọn sì lè má sùkú rárá báyà kẹ máa mú yẹn náà ni ẹ rí wọn ni mo wá ara fún mi kẹyà wọn ni mo rà báyìí mo wá di ìkẹ ní oṣù kan. kò dì í sórí ẹ̀ ǹjẹ́ òtò mi jẹ́ lóṣù kan ẹ̀rọ o náà lè yọ sí lò ó domi ẹ̀wọ̀n òbí sẹ́yìn náà lọ́wọ́ àbí lù mí ni ó dàbọ̀ wà lọ́yọ̀ nǹkan kọ́ bá jẹ́ bá bọ́ jẹ́ kẹ́ mi ò lérò kó ti sórí rí yìí o ó ní ma wá sí bẹ́ẹ̀ tí mo fi dé ilẹ̀ kẹfà ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ báyìí àsọdọ̀ ẹni tí hadi àsọdọ̀ ẹni tí hadi ti yẹ wa òun náà ní abdullahi ibn Hulayy radiyallahu ta'ala anhu ńlọ wa rẹ ni ìwọ náà ọbẹ̀ náà bá sọ fún sọ pé jábìrù ń bẹ lẹ́nu ọ̀nà àfáàgbà ó ti lé tọ̀nà wá gádìí ti kan ọ̀rọ̀jà rọ̀ṣùl kẹ́lẹ́mọ̀tò rọ̀ṣùl mi kì í sàdẹ́lì o ìrẹ́nsẹ́ tá a fa àwọn àyẹ̀rẹ́ yẹn lọ́ba padà ó fi hàn pé gbólóhùn yà lè ló fẹ́ lómi o lórí di ìlànàwá ni ṣùgbọ́n yẹn ò ní jẹ́ rọ̀ṣùlù àwọn sàlámẹ̀ tu alẹ̀ òun náà máa wí pé rọ̀ṣùlù rọ̀ṣùlì láàyè ìrẹ́nsẹ́ ìrẹ́nsẹ́ ọlọ́run òun náà máa wí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ẹni tí jáde wà rẹ̀ ọ ìyẹn ni ẹ jáde abdullahi amila ẹ Ọlọ́run ní bẹ́ẹ̀ ni wọn bí abdullahi bó ní òun ní ìsísè jáde nìyẹn ọ àtàdẹkọ di mọ ti já ti kíkí ó ní mo sọ fún pé ká má fọ̀rọ̀ gbọ́rọ̀ ká má ó lè máa bá àbá àròjọ láìra àìra ó sì wá kéwú ni sábà àròjọ báwọn tí ó kéwú tí ó gbàsìkò ó sì gbélé ìlú àyà kéwú ti mọ́gárì pé àwé àìkéwú lẹ́yìn wọn mọ́gárì wọn bá lọlé ìbílẹ̀ tí wàá fẹ́ kéwú ni àwọn ọmọ ohun sọ ni. wọ́n kíra àwọn àtàfà àtẹ ó ní ohun tí mo sọ náà ni pé àdéhìí sọ ẹ̀ ẹ̀ sàdédé rí mi o àdéhìí kan wà balagoni lam asma'hu ó dé tí gbọ́n mi sùn mímí ọgbọ́n tèmi kò sí ohun tá a fà ní bí ìdíjú kí ni lọ olówó kí ni ọ sani wọ́n fẹ́ tàbí tìyẹn ga wọ́n kú sí gbàdí tìyẹn ṣùgbọ́n kí nìkan lọ gbọ́ ọlọ́dọ̀ ẹni tọ́kẹ̀dínlówó àlọ́dọ̀ òun ló ṣe àdéhìí kan lọ́mọ àti ẹbí gbọ́ ẹbí òun ti gbọ́. ẹ̀rú wa ń bà mí kí n máa kú àbí wọ́n kẹ̀kẹ́ sáde sí wà lọ́dọ̀ ẹ̀ ṣé wàá ní dédí gba àwọn èèyàn wọ́n ní bọ́ọ̀ bọ́ọ̀ fàtẹ́bí sọ́lọ́ àṣálà sọ báyìí pé yà á ṣòro lọ́ọ̀hùn rẹ̀ ìbá ọlọ́run máa kó àwọn ẹrú jọ àbáwọn èèyàn ọ̀rọ̀ ọ̀tà ni wá wà òórùn lẹ́nu tí wọn ní dá dọ́dọ́

ní ọba wa wá pè wọ́n pẹ̀lú ohun tó ṣe pẹ́ni tó wà ń jìnnà àgbọ́ àṣàbùkù òfin bó ṣe sọ nìyẹn mò ń wò kọ́ sọ pé kẹ́mọ̀ yẹ̀sùmọ́ ohun mọ̀nkọ́rù ẹni ó súnmọ́ ní àdúgbò ìyẹn ni pé bẹ́ẹ̀ ni tó súnmọ́ ṣe máa gbọ́ náà lẹ́ni tó jìnnà ṣe máa gbọ́ ẹni tí wọ́n pè wọ́n yọ ọba wa sọ báyìí pé ádẹ́lì gbọ́lé kù ìbí gẹ́gẹ́ lọ́ba. لا ينبغي لأحد من أهل الجنة يدخل الجنة والشيخ فين الكاري nínú àwọn ẹni àlùjẹ́ndẹ̀ tí wọ́n wà àlùjẹ́ndẹ̀ lẹ́nu àbí ẹni kẹ́lí nínú àwọn ẹni náà yàtọ̀ lóko omi máa ń lẹ́nu. ìyẹn pé kò ṣeéṣe ẹni kẹ́lí nínú àwọn ẹni wà àlùjẹ́ndẹ̀ tọ́wọ́ á ti pẹ́ nìkan nínú ẹni ní ọ̀fẹ́ yọ̀lọ̀ fún wọn gba àbòsí kan ìyẹn ni pé tí ẹni àlùjẹ́lẹ̀ ń sábòsí fún ẹnìkanjẹ́ wọn náà tó ti yára pé kò ṣèṣe ẹnìkẹ́ni nínú àwọn ẹni lẹ́jọ́ wọn náà táwa rẹ nìkan nínú àlùjẹ́lẹ̀ tí ó lòun tún ní ẹ̀tọ́ kan tóun fẹ́ ṣe kéré o tóun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ló wá sọ wípé ah ọkọ yìí fúgbọ́ lélẹ́yìí ti máa rí ó ní bẹ́ẹ̀ ni ó ti torí pé ó hò láti kéré o òun láwàá níjọ́ yẹn. láti lọ bá ọlọ́run ọba sùhánà gbogbo nígbà tí kò ní ṣe é ṣe kọjá nípa rẹ nìkan tẹwọ́ àlùjẹ́ lọ́dọ̀ ìfẹ́ àlùjẹ́ náà àwa ẹlẹ́tọ̀ tí ó gbà lọ́dọ̀ àbẹ́lẹ̀ kan wà tó ẹnìpa ti di ẹni rújú tó wọ́n tó kí wọ́n yẹ kéèyàn kẹ́ dídì lọ di ìdí lọ́ọ́ tó tọ́ lórí délé hasanà ti wọ́n sì yà ni wọ́n fi jí jọ yẹn. tí ẹni tó jí ọmọ náà wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n gbà lọ́dọ̀ ọmọ àlùjẹ́ náà ó lè jẹ́ dáadáa ó fi sọ̀tọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòdì kejì. ṣùgbọ́n o a lọ fọlọ́ ọba subhanahu wa ta'ala mẹ́ lẹ́ni tí ò ní ní ìwọ̀ kẹkẹ lọ́rùn àti ní gbèsè kẹ lọ́rùn tí wọn bá ń bẹ lọ́rùn èèyàn pẹ̀lú dáadáa àtàyídá lè fi gbà ẹ má jẹ́ àgbàgbé hadithu muslim yóò kóru wa yóò ka ìwà yóò tó gbogbo dáadáa ṣùgbọ́n gbà tí ń bọ̀ eléyìí eléyìí eléyìí ló kó àfẹlẹ yìí lò dáadáa rẹ sẹni kó ti clear àdìsí túra wọn àbùtọ wọn lò dáadáa rẹ gbogbo ọba tán àwọn tó sì tún sọdá rẹ sí ló tún pọ̀ yìí wọn bá máa mú àìdá owó tún di ìmọ̀ Ọlọ́run fún àpàdà jù sínú rẹ sálẹkẹ yà wọn ò ṣe rí bìyà táàbà lọ bọlọrun báyà lọ bọlọrun ní òkú lẹnu tí wọn ní dádọdọ rẹ lẹnu pé kò wá ní sí ìwọ kankan lọ́rùn wa kò ní níwọ kankan tí náà làbá àfi wá bẹ̀rẹ̀ pé tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ìwọ̀ tá a bá wá jẹ gbèsè àwọn bó láti yẹjú à pẹ̀lú dáadáa ni dáadáa láti rọ́pò rẹ̀ àfi sọ àwọn tá a bá ń jẹjẹ kújẹ tá a ń jẹ tọ́ ẹlẹ́tọ̀ màálù lè ké lórí wa o tí màá lọ́ máa ké mẹ́ẹ̀ẹ́ lórí ẹni tó jí gbé láyé ká máa rú bí. àwọn sọ̀rọ̀ ni ìfẹ́ rẹ́ nìkan náà yà lọ́mọ yìí pé kí màálù máa ké lórí ẹ̀ màálù tó jí gbé màálù màálù àbí wúre léwúrẹ́ ọyọ bá tún lọ jalè báyìí tó tọ́ ìgboro ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n pọ̀ ẹ̀kọ́ kẹyẹ àbí ọlọ́run bá sùhánù ọ̀tá làwọn tó ń ti bí ọlọ́run dàkú bá di ọ̀rọ̀ wọn àwọn ẹ̀ta àti bí ọlọ́run dàkú bá jẹ́ àbá padà sí ibú ìgboro ọ̀rẹ́ rẹ̀ tọ́tọ́ ìbí ń para ayé wọ́n ti tọ́ lódodo àwọn èèyàn sì fẹ́ máa tọ́jú àwọn dúró wọ́n wá sú táwọn fẹ́ jì kó kàn tí báwọn ti máa yìí nìyí bí àgbọn ga wa kan fọláwọn kí wọn sọ pé nàìjíríà pé àásà ló sẹ bí ọba ti gbẹ ní ọjẹ àti pé fọláwọn kọrọ wọn. sábàwò hadithi a máa rí pàtàkì àwọn sọ̀hárà bí wọ́n ti pàtàkì kéèyàn tíráàmù nítorí kéèyàn fẹ́ wá mọ̀ hadithi ẹ̀yọ́ wúrọ̀ kan sóò ẹ orúkẹ so bí ẹ bá kẹ̀lé fẹ́ lọ́ọ́ kó di bíi sílá nǹkan. lórí ipa tẹ́ wá kí gbogbo yọ owó ọ̀kadà ni wọ́n fẹ́ gbà lẹ́wà nǹkan. àti kí yẹn ti gbé ìnira rẹ̀ àjò mọ́ra torí kí yẹn fi lè rí àdéhùn kojọ kó sì lè fi ha sórí. tàbátù wọ hadithi yẹn a tún máa kẹ́ níbẹ̀ bó ti bá ṣẹ̀rí àmú ìsúná àlejò tí ń sẹ́ ń bọ̀ lọ́rùn ṣé ń bọ̀ láti jìnnà jìnnà tọ́ba ti sálámà sí ọ̀pọ̀ ọlọ́fẹ́ kọ́ wá dì mọ́ òṣòbìnrin bẹ́ẹ̀ yàtọ̀ síyàwó ẹ̀ o òbí yẹn sì bákan náà tabatu wọ hadithi yẹn a tún máa rí bẹ́ẹ̀ yìí pé ìgbẹ̀sẹ̀ tí yóò gbé dàlùkẹ́yàmọ̀ láàrin àwọn ẹni tí wọ́n bá jọ ṣàbòsí fúnra wọn pẹ̀lú dáadáa àtàyè dání o. ìtumọ̀ rẹ̀ ni wípé a mú lú àwọn hasanẹ́tì dọ́ọ̀lì dáadáa àwọn dáadáa ẹni tó ṣàbòsí á fún ẹni tó ṣàbòsí fún tí ọba wa ní dáadáa kẹ́kọ̀ọ́ á mú lú àìdá ẹni tó ṣàbòsí fún ájú olú tí ọba padà ta torí bẹ́ẹ̀ ká sọ́ra gbogbo àwọn alábòsí má bó ìyàwó ẹ̀ sí má bọ ọmọ ẹ̀ sí o gbà má kẹ́ ya wèrè níwájú ilé wájú lọ ọba dòru ọba máa dáre ṣé màá ní àfáà tó ṣèkà tó padà rí ká ẹ má bá dárò mọ́ ẹ̀fẹ́ lóde ọyà wèrè gbà wèrè ọgbà wèrè ní sẹ bẹ̀rẹ̀ fresh nígbà yẹn lóru ní òjì lẹwàá wíkì lẹwàá jílé lé gbígbà yẹn lórí tọmọ kí wọn bá sì kàtọ padà rí ká ẹ bá bá dárò mọ ẹsẹ lóde lọsẹ bá wí gbà yẹn nínú ẹrí ẹtọ bá sàbòsí tí wọn bá rí dáadáa ìjà tí wọn mú lọdẹ wọn á bá ìdá ẹni tó bòsí wọn á ti lù tí wọn kàn padà wá di ẹni tí wọn bọ ọrẹ lẹni tí wọn bá ta yọyọ ẹnu ọ̀nà àbáwọlé ìbílẹ̀ olùbáàbò rọ́jòlè yọkọ́ bẹ̀lẹ̀ bí lẹ́sẹ̀ fún àti wúrẹ̀ ṣáájú ọjọ́ ilẹ̀ ti sọ pé ìyẹn lè kí fi ọmọ ẹ̀ ṣùgbọ́n kì í ṣe lébè o tọ́wọ́ máa mú kọ́ ọmọ rẹ tó ti bàlágà tọ́wọ́ lè kí lọ́jọ́ ní òun kí ṣe ọmọ òun ṣe súnmọ́ ni bàbá ẹgbẹ́ dúkọ́ mbẹ́ ẹ lóun ò sì gbè fún o. ìṣèlú bẹ́yẹ̀ ọwọ́ rẹ̀. ولي يوسف كيلو ولي يوسف ولي حدثنا محمد بن المثنى هذا كان يسأل نعم حدثنا محمد بن المثنى قال حدثنا عثمان بن عمر قال حدثنا إسرائيل عن ميسرة بن حبيب عن المنهل عن عمرو عن عائشة بنت طلحة عن عائشة أم المؤمنين قالت ما رأيت أحدا كان أشبه حديثا وكلام رسول الله صلى الله عليه وسلم فاطمة وكانت إذا دخلت عليه قام الليلة فرحب بها فقبلها وأجلسها في مجلسه وكان إذا دخل عليها قام الليل فأخذت بيدي فرحبت فقبلته وأجلسته في مجلسها فدخلت فدخلت عليه في مرضه الذي توفي فرحب بها فقبلها. ẹ̀rí àti wí ṣáájú abalọwọ hadithi ọgọ́rùn mẹ́sàn àti mẹ́tàdínní àádọ́ta nine forty seven òun yẹn lọ́tọ́ afẹ́ ká ní nine seventy one bí báyìí náà wọ́n ní hajjasana muhammad bin al-musanna muhammad bin al-musanna hajjasana ọ̀sán hadithi fún wa. wọ́n ní usman bin umar ọsọ na akpé hadathana israel israel sọ fún alátọ̀dọ̀ maisara habib látọ̀dọ̀ aliminhad bin amrin minhad bin amrin ọlátọ̀dọ̀ aisha àti olèké ọlọ́dọ̀ òbí sọlá ọmọ kí ó ju ọ̀rọ̀ mo o sọ̀bọ̀ alimihal bin amr wọn ní ọgbà kéwì látọ̀dọ̀ aisha aisha binti tọ́lá ìtúsí yàrá àdẹ́bí o aisha iná tí wàá kí látọ̀dọ̀ yàrá àdẹ́bí sallallahu alaihi wasallam. ẹnìkẹ́ wàrà ìlhijab òun ló di lọ kéwú ni tí ìbá ti fi tàn lágbára bí ilé ìwé ń sìn tàn wọ́n lágbára obì ọ̀sẹ̀ tó wájú rẹ̀ pàlì náà ni yóò máa wí ohun tó bá wù ú bọ̀ látọ̀dọ̀ àyíṣà radiyallahu ta'ala anha ummul mu'minin ìyá àyíṣà sọ yìí pé mi rí ẹnikẹ́ni tọ́jú ànẹ́bí lọ́rọ̀ ju Fàtímà lọ. wọ́n ló sì Fàtímà bá wọlé tó ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí sọ́lá máa lọ dìde báyìí yóò wá kì í káàbọ̀ á kì í sẹ̀ yóò mú jókòó sáàyè rẹ̀ báyìí. wọ́n ní bá dẹ́sùn sọ́lá náà bá tó wá wọlé tó Fàtímà. Fatima ló di ìdísá nàbí sallallahu alaihi wasallam á gba ọwọ́ bàbá rẹ̀ mú yóò kí bàbá káàbọ̀ yóò sì kí sọ̀wọ́ bàbá rẹ̀ bọ́lá bẹ́ẹ̀ tí wọ́n ó kí sí mẹ́ wọ́n ti yé bẹ́ẹ̀ ẹni pé hadith yẹn kí àlàlà àbúrò jù wọ́n ní bí ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ìyẹn ni wípé hadith yẹn ìdá dakhalat alayhi tí Fatima bá wọlé tọ́ anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọlá máa dìde lọ́ba yóò kì yóò kì í sẹ̀ yóò mú jókòó sáàyè rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ́kùn sọ́lá máa lọ wọlé tó bá fà pínà àtìmọ́lé ó dìde lọ́ba ní sọ́sọ́lá yóò gba owó bàbá rẹ̀ mú a pé kọ́ wulẹ̀ kọ́ máa rà bá ọ̀kọ́ balẹ̀ a kì owó bàbá rẹ̀ yóò wá mú bàbá rẹ̀ jókòó sáàyè rẹ̀ bí bàbá ti máa ń dìbò wúlẹ̀ kẹlẹ́ kọlọwọ awọlé jọkan ìyàwó àyíṣà wọn gbọ́ ọ̀rọ̀ yìí wa rọjà lọsàlá àdìhà ọlọwọlé jọkan nígbà tó rí anẹbí tó fi bẹ́ẹ̀ náà ni àrùsọsálà ń jáde láyé ń bí àìsàn yẹn wọn wá kì í bẹ́ẹ̀ máa wulẹ̀ máa rọra ó sì kí sí rẹ̀ bí ṣe máa ń ṣe àti mẹ́nu bá rú hadith yìí tẹ́lẹ̀ ẹnu ọ̀dà báwọlé mi sí àtúwọlé sí òní bá gbé tàkùnbé lè yẹ kíkí sí ọwọ́ tó wà lẹ́yìn tí yẹn fọwọ́ tán yàtọ̀ sọ́mù yẹn ẹ̀kọ́ mi là tún fọ́ọ̀mù yẹn ẹni bá máa ń rìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tó bá padà jáde wọ́n á rìn tó bá kíìsì àwọn ẹni dáadáa tó báyìí wọ́n já wọn àfa dáadáa tí wọ́n jẹ́ ní ọlọ́run ìwọ̀njà lò sùn náà ni wọ́n lérò kì í sáfọ́ ní súnfì o lè ṣe é wù kàn wọ́n bá tún ti ṣe kéde ọ tí bá ti bọ̀ wọ́n lọ́wọ́ náà wọ́n tún ti wá wọ́n tún kí wọ́n tún pọ̀ wọ́n là wọ́n tún kíìsì قل حدثنا موسى حدثنا موسى قال حدثنا معوانة عن يزيد بن ابي زياد عن عبد الرحمن بن ابي ليلى عن ابن عمر قال كنا في قصوة في قصوة فحاصل هذا حصة كنا كيف نلقى النبي صلى الله عليه وسلم وقد قربنا فنزلت إلا متحرقة لكتاب فقلنا لا نقدر لا نقدر المدينة ولا يرانا أحد فقلنا لو قدمنا فخرج النبي صلى الله عليه وسلم من صلاة الفجر قلنا نعم القرارون قال أنتم عقارون فقبلنا يده قال أنا جاءتكم حديثي قد يريد ضعيف لي pẹ̀lú ẹnìkan tá a padà dá akọ tó ń pè ní Yazid ibn Abi Ziyadi al-Hashimi tọ̀yìn ìpìlẹ̀ nìyẹn. ọlọ́run bá jà dàgbà sí kátikáti nígbà tẹ́ni yìí dàgbà kàkà ìyá o kéwù bá ń dojúrú bàtà níbi ṣe máa ń ké tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó gbódé òbí torí ẹ̀ làwọn ọ̀jọ́ bá ń sọ àwọn ti lọ́dún ọlọ́run dákun jẹ́ lórí ẹ̀sìn májèlé ṣáìdá ẹ̀rí òun ló ki kí hadith yẹn tó àyè fún yẹn pé ǹgbọ́n dàgbà tẹ́ ń kọ́ kàkà ìyá kéwú jẹ́jì ọ̀fẹ́ ní kókó mọ́ dáadáa ààrẹ ní gẹ̀ẹ́sì wọ́n ní haddathana Musa Musa wí hadith yìí fún wa wọ́n ní haddathana Abu Awanata Abu Awanata sọ hadith yìí wọ́n látọ̀dọ̀ Yazid bin Abi Ziyad ẹni tá a lọ bọ́ dàgbà tó ń gbé kàkà sí ni yẹn látọ̀dọ̀ Abdurrahman bin Abi Layla látọ̀dọ̀ ìbẹ̀rẹ̀ Umar radiyallahu ta'ala anhuma kọ́lá wà níbi ogun kan fàhásọ̀ náà àyíṣọ́ àwọn yẹn bá yẹ̀ bá bí ogun yẹn yẹn ni pé wọ́n fẹ́ yìí lẹ̀ wọ́n la sọ báyìí pé bóò láti wá pàdé àdẹ́bí tá sì ti sá lójú ogun ọlọ́lọ́ wa sá kalẹ̀ pé kò rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mú sọ pé bẹ́ẹ̀ fẹ́ nukẹ́nukẹ́ sàábẹ́ o ọlọ́run ò ni wọ́n bàjẹ́ o ọlọ́run wa sọ àyà kalẹ̀ pé a ilẹ̀ mùtàhárì fàlìkìtàrì àfẹ́ntọ́ bá ti kọ́kẹ́ yẹ̀bá láti lọ túra mú sí wàhálà ọ̀dà ọ̀là wa sọ ike ọ̀dà àdéwọnú mọ̀dínà kẹ́ni ẹ̀ka má rí wa pẹ̀lú bá a ti sá níbi ogun yìí. àwa sọ yìí pé ọ̀dà kájẹ̀ wa kálá wọ mọ̀dínà náà kájẹ́lé oṣù táwọn sọ̀rọ̀ bá jáde láti lọ kírun àṣùbà káko yà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ẹ wo yín mọ́ni bíi sẹ́ńtà òyìn ẹ̀rọ. sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ní rúbọ́jà máa ẹ gbà táwọn máa ń ṣe láìláìlá kò sóró ẹlòmíín gbé bá kọjá wájú ilé rẹ̀ ní ó dá ìjáde ẹ̀rẹ́ dáre kan tó súnmọ́ bẹ́ẹ̀ wú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dúgbọ̀n báyìí ẹ̀ẹ́dẹ́ wájú ilé rẹ̀ báyà ká yàrá ẹ̀ lọ ní ìgbésí láìláìlá kò sóró kiri tí wọ́n jẹ́ nìkan lọ máàkì ọ̀dọ́ tí ó níyà. àti ẹni jákujàku náà ní ilé ìdí tẹ́lẹ̀ ẹni rẹ̀ ẹni jákujàku gidi tẹ́lẹ̀ kì í sẹ́ẹ̀sì ránu. ọ̀hún adidáàlú sọ̀sọ́ alábàjẹ́ ìjáde fúnra àṣùbà gẹ̀rẹ́ akọlọ pàpà tẹnu jẹ́wọ́ sí àwa lásà. ẹ̀rí wọ́n lọ́ọ́

náà mo sọ pé lọ́ọ́ bá ń tẹ́ sáadé níbi yẹn rẹ́ sáadé o. kádẹ́sì má gbàgbé ipe ìsáfógun ẹ̀sẹ̀ ńlá ní ẹ̀sẹ̀ tó tóbi ni tí yàrá bá foríjì ọlọ́run ń wo pọ̀ ẹ wá wà ní sọ̀tọ̀ láti tú wọlé pé lọ́sẹ̀ ẹ̀sẹ̀ àríkìlá ẹ bá fi tètè pè mọ́ra yìí. àbẹ̀rẹ̀ tó lọ súra mú wá. a wọn làwọn gbọ́ bẹ́ẹ̀ báyìí báwọn ti fún wà ń dẹ́bì lánìyàn. kọ́lá fáwọn abdullahi ibùdó ọmọ rẹ̀dí aláwọ̀ fìtàlà àdìsúbọ̀ ó ní àwọn aláǹsọ̀ sọ̀rọ̀ àgbẹ̀ fi àtùkù wọ́n ní tó ni ni ara fi gbólóhùn wo hadith a sẹ́ni náà bá sọ yín pé hadith yẹn lẹ nípa ẹni náà fún ní Yazid ibn Abi Ziyad al-Hashimi tàtọ̀kọ́ dàgbà tán lọ́rọ́ bá yín kù àásùnrí hadith mi ti yẹn lẹ́sẹ̀ lẹ́ sáàbì fìdí ẹ̀ múlẹ̀ fún wa yín pé alẹ́ ní rí o alẹ́ kí ìṣẹ̀wọ̀n rẹ̀ ṣùgbọ́n hadith yìí pẹ̀lú àgbẹ̀yẹ tó wà nù ẹ̀ àwọn kọ́lá rí pé a lè lọ fara ká lọ káàkìjokìjo bó ti sọ̀rọ̀ sọ̀sọ̀ la tí ìpayà bá dé. bákan náà a tún máa rí níbẹ̀ pé àlùsọ̀sọ̀lá ní máa ń fi àwọn ojúgbò fáwọn sàhábà ní ìjẹ́ká bá ṣẹlẹ̀ nípa àti ètò ẹ̀rí pàṣẹ ètò nìjíríà ní ọlọ́run bẹ̀ kájú kó. ọ̀gbà tó bá sọ pé ayẹ̀ nǹkan yìí wọ̀ bí ẹ bá ṣe ayẹ̀ fún bi ọ̀ ní padà níyàwó bọ́ọ̀lù ayẹ̀ ju rẹ̀ tí ó yẹ ju dáadáa báyìí kò gbọ́dọ̀ yí pọ̀ ẹnì kan yà ló pé wọ́n sún lò ayúró wọ́n bá fìdí láti lè àwọn sọ̀rọ̀ káta tó ṣe yẹn lọ́dà ṣùgbọ́n èmi ìfẹ́ gbà ọba sọ fún kílé mu pé hundred percent ní gbogbo ẹ̀ tó sì gbà yóò pè lọ́dọ̀ òbí àwọn oníyàwó oníyà àbí àwọn ìyàwó sọ pé ọkọ̀ yìí mo sábà bá ọkùnrin ṣe ń ṣe ń ta ẹ̀yà kó lè máa fi wọ́n lè sọ àfẹ̀sìkọ́ bá padà di ilé mo sùn kẹ́yìn ayé rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ àmàlí dáhùn sọ̀sẹ́lá wọn a máa kájú kúrò níbi ohun tó bá jáde níbi àṣẹ ètò lọ́dọ̀ àwọn sàhábà láwọn ọ̀gbà ní ìtorí ìyẹn ni wọ́n. bákan náà ẹ torí yìí pé àwọn sàhábà wọn bá ti jó ìṣòlọ́wọ́ mi wá dé wá sàtọ́lẹ̀ ẹ wò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ àbíká wọlé lóru àbíká ṣe níbi nígbà aládàá nígbà tí wàá lọ dúkọ̀ ìdáládà kẹ̀kẹ́ wọn nìyẹn gbówù ló lè wọlé. ẹ ọ̀fà àwọn ogójú kan bẹ́ẹ̀ ó lè kó lájọ ipò ní kẹ̀kẹ́ mú bọ̀ ọ̀fà oríwó yẹn sì lọ́nu àpò ogójú wọlé. mo ti ṣe mo ṣe bẹ́ẹ̀ nìyẹn ìbámu bẹ́ẹ̀ ni àìfún wá bẹ́ẹ̀ nìyẹn. wọ́n níbẹ̀ tá a bá wo hadith yẹn a máa rí bọ́sẹ̀ tó yẹn lé kíkí sí ọwọ́ àbí ìran wà nẹ́bí sọ́lọ́ àṣálà àtọwọ́ àwọn olùrọ̀ wọ́n jẹ́ ní ọlọ́run tó dúró déédéé ṣùgbọ́n táwọn máa jẹun bá pé kí làwọn máa jẹun yẹn ṣèkùn Al-Albani rahimahullahu ta'ala táwọn àfi kí sí ọwọ́ olùrọ̀ Allah yóò tẹ́ ka gba àádá kí ẹ má mú ní tẹ̀sí. àdékòlù bàyẹ̀kẹ́ máa ń mú ní sèṣin pé àbí tọ́lọ̀ ń pọ́lé báyìí òun gẹ́gẹ́ àṣẹ̀dì máa dáwọ́ sáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó yẹ ẹkíṣẹ́ ọyẹ ẹkíṣẹ́ ẹkíṣẹ́ ẹ̀wọ́ àlùbáríkà làárọ̀ wọ̀ yìí yéṣu òun gẹ́gẹ́ ọ̀sẹ̀ ti fi bẹ́ẹ̀ ẹ̀yà wàá jẹ tọ́bi wàá jẹ tọ́bi ní àfáà rẹ̀ àwọn májẹ̀mú yẹn gbọ́dọ̀ wà lẹ́nu sọlá àdébí sọlọ lọrọ sọlá ṣé kalibá ní wàhálà ọsọlá àwọn ni wọn sàlàyé máa fẹ́ fọwọ́ olùmọlá afẹ kí ìṣọwọ wọn yìí pé tí wọn bá dé kí ìṣọwọ àdókò sọlá ọwọ́ ká gbọ́dọ̀ mú ní ìlànà pípé ọmọ àkọńtínú ní gbogbo ọgbà kò sì jẹ nǹkan tá a mọ nínú àwọn òfin àgbọ́yé ẹni pé bẹ́ẹ̀ náà máa ń sọ àwọn àdáà máa ń bímọ fún ipa àlè tí àfi àti kalẹ̀ ká gbọ́dọ̀ mú nínú dáàmà sí gbogbo ọgbà wọ́n máa padà wá di súnà débi pé táwọn padà bí àwọn ọmọ kéékèèké míì àbáwọn ọmọ ata ti dì táwọn bá padà dàgbà lórí ìṣesí sàǹsì wọ́n bá rẹ́ nìkan tóun bímọ jẹ bóyá ẹran tútù ni àbódìrín àbórí ìṣèláta wọn àwọn amú microphone náà láti fi sọ̀rọ̀ mo bí ọ̀sán náà ni pé wọn ò ṣe súnà. Yorùbá ti yé irú máa kí sí ọwọ́ olùmọ̀ yìí àkùgbọ́dọ̀ mú ní kíni o ìṣesí dábàá kábà tí wọ́n àbólúmọ̀ gẹ́gẹ́ ọ̀gá ni máa nẹ́wọ́ ebi káàtì ẹni wọ́n kí sẹ́wọ́ sallallahu alaihi wasallam ó wọ́ agbọ̀dọ̀ ọmọdé súnà gbogbo gbà. inú àwọn bájàmú tó dé ọgbọ́dọ̀ pè yẹn lọ síbi sàkàbùrì àlè ṣáájú kí olùmọ̀yọ́ fẹ́ jọ rẹ̀ lójú ìgbà àti ìbáwa alákọ̀ọ́lẹ̀ ni ìwé náà rí tí wọ́n gbowó mi lọ́sùn tó gbà lọ́sùn kálukú sàkíyèsí àwọn kàtífà kàtífà láyé tá a wà lónìí. bákan náà ìmọ̀ akíyèsí ọwọ́ àwọn olùmọ̀ yìí ló máa jẹ́ ohun tí sèkò alibádọ̀ rahimahullah tí wọ́n kó wa kọ́dọ̀ pé yẹn kọ́dọ̀ wà nínú yàrá ewo tí ibùdó wa dọ́ tí wọ́n mú wa ìpè tá a bá dé ń pa súnlẹ̀ kẹsì báyìí bídíà wọlé tá a bá tún ṣe bídíà tó báyìí súnlẹ̀ ọlọ́dẹ súnà kàwéníyà ni ẹ wà wọn náà ń ṣe dáa jù kí súnà tó sọnù pọ̀ àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ tọ́bájú obìnrin súnà wọ̀ fìbú ni àdínkùn sọ́dà kan ọba ìjọkùnrin rẹ súnà ẹni ọkọ àti ìyàwó kí wọ́n ti jọ sẹ́ráka méjì wọn kà kọ́ lẹ̀ sílẹ̀ tó rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọn lóbìnrin wọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti wá lọ sílẹ̀ láyé sùn súnà ìwádìí ẹ̀ wá bu lójúmọ́ mọ́ ìyẹn náà tún bọ̀ fún. o lè ti bẹ̀ gbá rẹ̀ súnà ìyẹn náà tún bọ̀ fún. ọlọ́dẹ wọn la tún lùkù bí ẹyin ní ìkúmi láti àlùkà wà inna li nafsika alayka haqqo. àwọn súnà ló lọ bọ̀ fún. lórí kíni o lórí pásọ fún tọ́kàn ní kí ọ̀nì ni tàjúdù àwọn tàjúdù náà wọ́n ń pè tẹ́lẹ̀. wọ́n á lọ láti ẹ̀yìn aago mẹ́jọ wọ́n máa bọ̀ lásùgbà. ìwà máa kíìsì ọwọ́ ẹni náà pè ní olùmọ̀ yìí ọgbọ́dọ̀ pé ní lọ síbi wípé súnlẹ̀ tá a ti mọ̀ wọ́n ní súnlẹ̀ ìbọ̀wọ́ á padà wá pa sí. lórí súnlẹ̀ ní ìbọ̀wọ́ ntọ́ bá kẹrí àwọn ni pẹ̀lú ìṣe àdẹ́bí sọ́lọ́ àṣálà àtọ́rọ̀ ẹ̀ okùnfà kẹsì ní tá a bá bọ́ra wa lọ́wọ́ á yí kí ẹsẹ̀ ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì tó bọ́ra wọn lọ́wọ́ kúrò nígbà wa hadith tí ẹsẹ̀ ọ̀kan ti wá lórí ẹ̀. torí bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wa torí ẹ̀ ká pa súnlẹ̀ bọ̀rọ̀ ẹni lọ́wọ́ sí. nípa apá akẹ́kọ̀ọ́ pé kìíní kan ṣẹ̀ tó a lè ṣe lásán. mo wá sọ fún wa yìí pé sí hadith yìí. يزيد بن عبد الزياد يا الهاشمي طبعا له اللي دعوا فيك يا لزك انا حدثنا ابن ابي مريم حدثنا ابن ابي مريم قال حدثنا عطاف بن خالد قال حدثنا عبد الرحمن بن رزين قال مرضنا للغضبه فقيل لنا اعوذ بك سلمة بن عفوه فأتيته فسلمنا فسلمنا عليه فأخرج لديه فقال بايعته بهاتين نبي الله صلى الله عليه وسلم فأخرج قصا له ضخمة كأنها قصر كأنها قصر بعين فقمنا إليه فقبلناها. ẹ̀rí يا tí ما صلى lẹ́ẹ̀kan ládébẹ̀ yìí قال wọ́n lè hadá kan lẹ́bùn ìbùnàbí mọ́ríyàmú wí hadith yìí fún wa ọ̀nà àtọ́ọ̀kọ ọmọ Khalid yẹn náà sọ hadith yìí fún ọ ní Abdulrahman bùnàrọ́sìn wọ́n sọ fún mi pé akọjá lára zabda zabda ààyè ni wọ́n wá sọ pé ibi tẹ́ ti kọjá yìí o ń bẹ̀ ní sálámọ́tù bólúlà akọ́wà wa aló lè sọ kankan nípa sálámọ́ tó gbọdọ̀ àpò àwọn kankan lórí tí kò sígbà táwọn àfa ẹ̀ lọ́rọ̀ bá kódà ìlérò pé kásọpọ̀ jọ ọdún ẹnu ọ̀ka kan sálámọ́ tó gbọdọ̀ àpò ẹ̀yà ta ni ọ̀sùn kankan nípa àyà ìjà tètè sáré rẹ́sì. Títí ìdíje sálámọ́ tó gbọdọ̀ àpò kìláàfù sálámà ní kò kéde rọjà lọ sàlámù ẹbí gbàgbé ẹbí gbàgbé ẹbí padà rẹ ti ń sìn. ìjẹni bí bá ń gbà wẹ̀ lónìí tó ti bẹ̀rẹ̀ rẹ̀ tí ó ti jẹun kọ́ máa bá lọ. ẹjọ́ rẹ dílé díẹ̀ ìgbẹ́ tó bá ti jẹun kọ́ máa kọ̀tínú ọ̀tún lóde o òun ní kéde ọ àṣírà. àlè ìṣẹ́ ẹ̀rí pé kò sọ́dún.

àwọn yẹn fẹ́ máa wò pé bóun lọ́wọ́ ṣe rí ọlọ́run ló ti dáwọ́ níbẹ̀. àwọn àdé ẹ bá ṣe bọ̀ pé bóun lọ́wọ́ tèmi ṣe rí sẹ́rí ọwọ́ yìí òun ló fi fàdé sọ̀sán ńláńlá lù ká wà ní pé ìwọ ní máa tẹ̀lé nígbó òjò nígbẹ̀rùn. wọ́n ní ọ̀yọ́ àtẹlẹwọ́ náà jáde àtẹlẹwọ́ náà máa tóbi pọ̀ ó dàbí àtẹlẹwọ́ ràkúnmí fọkúnlẹ ilé ha gbàdá rẹ ti gbọ́ pé tó Ọlọ́run ti dá ọwọ́ nílẹ̀ lórí inú abadìde sá fáwọn asálámọ adìde sá tẹlẹ wọn ni fọkọ báyìí rẹ ha abakíyèsí Ọlọ́run ní náà dá yìí gẹ́gẹ́ bí afọ àtúntò lẹ́yìn lọ sọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọlọ́run kan án ẹ̀rọ pa ti kọ̀rọ̀ wọn níbàyí náà ẹ̀dá wọn ni ṣé hmm, rárá ṣe ìpapọ̀ ká lẹ́sẹ̀ wọn bá rẹ̀ ha àwọn kan lọ ṣé ẹsìn yẹn ló ti rí tó báyìí ẹsìn àlùjọ́ndà lòyìn tó wọ́n kọ́nà àwọn ọmọ a máa jẹ àwọn èèyàn níyà nípa afáwọn abdullahi ìdọ̀sán wọn nìyà òun tẹ ẹsẹ̀ rẹ̀ pé ẹsẹ̀ wọn fẹ́rẹ̀ ẹ̀rọ ìfúnná ọ̀gbìn tá a bá bẹ̀rẹ̀ nìkan ẹ̀rọ bá bí ká ń jókòó wáyé náà a bá rẹ̀ ẹjọ́ lọ́ba àjẹsùn lórí igi sáfara ti ka sókè lè gbogbo ẹ bá ká ilé ẹsẹ wájú a ṣẹṣẹ ló ti rí láì ẹ lórí ìgbà lórí ìṣẹ wájú ọjà ìdálò ti dọ̀gbẹ́ ọba tẹ̀ kí ebi ṣẹṣẹ ló ti rí láì obìnrin mi ní tinubu àti ibà yọba yọwọ ọkọ rẹ ni yọsọ bí tèrè zèrè àti iye rẹ àtàpá rẹ àtọmọdéka rẹ àtẹsẹ rẹ gbogbo ẹ yọsọ àtórí rẹ orí sì rí bìtìrìbìtì ọkọ rẹ ní bá tó tábà wo hadith yẹn ọlọ́run lọ́dọ̀ àfa sálámọ̀ bẹ́ẹ̀ bọ̀dọ̀ lápò sẹ́ni ni wọ́n wọ́n èso bèrè ọ̀sálámọ́tù táwùlẹ̀ wà ń bẹ̀rẹ̀ ọjọ́ mọ̀ anẹ́tò làwùjọ yìí o ni wọ́n ní dábàá wo hadithi a máa rí pàtàkì táwọn sọ̀hábà pàtàkì máa lọ bí ọmọ ya ohun sùn níwò láìsí torí ayé láìsí àǹfààní kankan torí wọ́n nífẹ̀ẹ́ ara wọn pa tọ́lọ́ wọ́n sì máa ń wá sùn sí àdébí iṣẹ́ tí bá fẹ́ sùn ẹ̀yà tó wí hadithi ní ìtọ́sí wà ní abẹ́rẹ́. حدثنا عبد بن محمد قال حدثنا ابن عيينة عن ابن عبد العال قال ثابت الأمل أم صدق النبي صلى الله عليه وسلم بيده قال نعم فقبلها أري قال عبد الله بن محمد حدث عنه حديث فعل بن عيينة ينص غلطة بن شجعان قال ثابت صفو أنس إذا صفو كان نبي رباي أولا كان كان رباي أعوني ما يكون أبو كيسير ṣùgbọ́n àfi fi hadith yìí náà lẹ̀ wọ́n mọ ọba àdìyẹ wọn àti sálẹ̀ ìmọ̀ kálí ìsìn káwá tó dáa bá ti kàyà àti yẹjọ́ ọ̀rọ̀ àkíyèsí ọwọ́ àtẹ̀sẹ̀ kankan. ọ̀nìbáàbò tàkùbíyẹlì àrùjẹlì ọjọ́ nílé òun fẹ́ sọ nípa pé ẹsẹ̀ gẹ́gẹ́ alára nìyí o èyàn sì lè ṣe kéde o èyàn lè kí sẹ. ọ̀gẹ̀ ọ̀gẹ̀ ọ̀gẹ̀ àdìsí yìí ta kàtẹ́lẹ̀ fún ojútì orúkọ rẹ̀ ní àlì òun gẹ́ni ìgbélé yìí gàgà àti ìsàfẹ́ ka ilé ọmọ òbáde wà mbẹ tọ́jú ọmọ àlùwàzẹ. wọ́lé sẹ́fẹ́ dìgà. حدثنا موسى بن اسماعيل حدثنا موسى بن اسماعيل قال حدثنا مطر بن عبد الرحمن العانق قال حدثتني امرأة من صباح أبي قيس يقال لها أم أبان ابنة الواسع عن جدها أن يجرى الواجع ابن عامر قال قدمنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم فأخذنا بيديه ورجليه نفضلها ثم حديثي حفيتي ألا فلا تقل أم أبادنا أبي أم أباد مجهولة هل تو أمالي نبي مي أو أسوكي ọ̀nì musa bin ismail orí hadithi fún ọ ní mọ́tọ́rù kìí sójò ọmọ abdulrahman al-a'naku yẹn lè sọ fún ọ ní obìnrin kan nù min sọba abdulqais wọn kúrúkọ rẹ ní ọmọ ọba tó gẹ́gẹ́ náà fi majhula kọjọba wáṣẹ ó wí ọ̀rọ̀ yìí fún wa lọ́wọ́ alátọ̀dọ̀ bàbá bàbá òun wọn bá bàbá òun tó ń pè ní wáṣẹ yẹn ọmọ amir wọn ní adé wọn ní wọn bá sọ pé òjijì ọlọ́run ni wọn gbọ́ ọwọ́ rẹ̀ méjèèjì àtẹsẹ̀ rẹ̀ àbáńkì rẹ̀ àwọn ni àfi ti lẹ o ṣùgbọ́n ìmọ̀mù lẹ́wà wí rọ̀ṣùmọ̀ fún lọ àwọn sọ wípé kíkíìsì ọwọ́ nítorí pé yẹn ní zood àbọ̀jẹ́ rere àbíṣẹ́ rẹ̀ dáa àbọ̀jẹ́ ẹni gíga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ ẹ̀sìn àkọ́ afẹ́ ṣùgbọ́n báyìí kó lówó ni alẹ́ lọ́dọ̀ kó fẹ́ pa ọwọ́ kan Dangote lára pé kó fẹ́ fọ́ kan Dangote lára àbó níyì kan ìyẹn ọ̀dà rárá bí bí nǹkan mọ̀. ẹ wá rí wọn nínú hadith yà máa wò bí ẹ̀rí wà bẹ́ẹ̀ yìí dáadẹ́ ká yìí balẹ̀ kí ìsìn ọwọ́ méjèèjì àtẹsẹ̀ méjèèjì zùmọ́ lẹ́ẹ̀ káà gbọ́dọ̀ fi sẹ̀rí rárá ọmọ ẹ̀kọ́ kí ìsìn ẹsẹ̀ o àgbà kẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ gbàdé ṣe ìyàwó ẹ̀ ṣe قال حدثنا عبد الرحمن بن المبارك حدثنا عبد الرحمن بن المبارك قال حدثنا سفيان بن حبيب قال حدثنا شعبة قال حدثنا عمرو عمرو عن ذكوان عن سهيل قال رأيت علي يقبل جسد عباس وإليه. آري إلينا اليوم. آري فاهم دي سوفي ني أورانيتو ọbẹ̀ lè kí sí bàtà tí sẹ́wù fi ti yí gbẹ̀. lórí ọdún ọdún sẹ́wù kan wá sọlọ gbà nílé bàbá olówó òjèlò alhassan rédíò ebi tí ń sàlù aláì níbi tí gọ́tà máa ń jáde sí pọ̀tọ̀pọ̀tọ̀ máa ń jáde sí làwọn yẹn lọ́ọ̀ fún mi rè rẹ́nà ìpè nìyá sùmàdì nàláyà adáwò ọlọ́run ní ojú ọba pàparun fún akọ gbọdọ̀ sí kí ni agbọdọ̀ agbọdọ̀ fọwọ́ wà fà ẹni ọba mú mi gọ́dà ọba fi jáde láyé ó lè ṣiṣẹ́ lára wèrè kó ṣe dáadáa gbẹgbẹ́ gbọ́gbádùn mi gọ́dà ò ní ṣe dáadáa lára rẹ̀ o. Abdulrahman bin Mubarak hajjá sàlẹ̀ orí hadithi fún wa olùsùn yàrá bin Habib yẹn náà sọ wọn ní ṣùgbọ́n wọn ní hajjá sàlẹ̀ amú látọ̀dọ̀ Zakwan Suhaib Suhaib yìí wọn lòun náà ní mọ́wúlá Abbas wọn ọwọ́ ni mo rí àlè tí ń kí ìsìn ọwọ́ àtàṣà àtẹsẹ̀rẹ̀ méjèèjì ọ̀rẹ́ hadithi yìí lẹ jèrè sọ́nàjà dára wa láwọn torí bẹ́ẹ̀ hadithi yìí lẹ àìfísẹ̀ bí ewé ìtàkà lókè àti ẹ̀gbọ́n tọwọ́ ewó ń tẹ̀sẹ̀ má kì í ṣẹ̀ṣẹ̀ ọwọ́ náà sì ni ọ̀gbọ́dọ̀ díyàn lọ́wọ́ débi pa wà ní bọ́ra wa lọ́wọ́ á dùn báyìí insha Allah á tún máa tẹ̀síwájú nígbà tó bá ti rí ọ̀sẹ̀ sí lọ. هذا رسول الله صلى الله عليه وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين

àgbáyé tó wo pé kí ló kí ni àwọn ẹ̀kọ́ sáárì tó ní àyíkú kí ni ìwòye tí ó dáfà ní kòkò àrífẹ́ ni láti tó tó máa jẹ́wọ́ gbà. ìgbésẹ̀ lẹ́sìn orí pé ọ̀rọ̀ àfáwà búlọ́ọ̀dù mọ̀ wọ́n ní tí aṣọ wọn bá ti kásìkè làwọn bàbá ń lé ẹ̀ṣọ́ wọn. tí wọ́n á rí bàbá tàbí tì náà fa ìkọ̀tọ́ ká sọ pé ìwọ́sọ lẹ̀ ń bẹ̀ lẹ́yìn pé pàtàkì rẹ̀ tó ń kásìkè ni kó o lè yóò ṣe ẹ̀rí nípa ọ̀rọ̀ táwọn sọ̀tẹ́lá ń sọ ọ̀pọ̀ àjùlọ nígbà tí ọmọ wọn jáde láyé yẹn zaida bíntù rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ní ìjọ ọlọ́run sọ wípé ẹni tí ó gba òkú yẹn síbi tí ó fi ẹ̀gbẹ́ lé nínú bójì nínú sàárè ọmọ àjà ti pẹ́ nìyẹn kọ́rọ́ fa ìmúra rẹ̀ kò ní súnmọ́ ẹlẹ́tọ̀ ẹ̀mọ́júmọ́ àbótọ́ ní alẹ́ mi ni o mi ò súnmọ́ ẹlẹ́tọ̀ òun lọ́ padà gbà. àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ní títí tì sí àti ìmọ̀ àbíká sábà tó sẹ̀ sí bá sí lórí ilẹ̀ híkàmù tó wà lábẹ́ rẹ̀ ṣùgbọ́n àtẹ̀rí àdéhùn yẹn bẹ́ẹ̀ súnmọ́ ẹ̀dẹ̀ ní sáwà ọlọ́run lè ká mọ ìdí pàtàkì tó wà bẹ́ẹ̀ tòkè ní ká ṣe àbá àdẹ̀sùn mọ́ àáfi lànà yẹn lẹ̀ gẹ́gẹ́ bá ló sọ sọ́lá ju kí ni o mo sì sọ yẹn. gbogbo ẹ. náà àwọn tó ń ha ìṣẹ́ tọ́jú lásùmọ̀ rẹ̀ pé kò sẹ́ni tó lè gbà wọn. báwa lásùmọ̀ lọ́yẹ kọ́kọ́ gbà ṣùgbọ́n bá ti dọ́dún yẹn lẹ́tọ̀ọ́ rẹ̀ mọ́júmọ́ kò ní gbà ní. àwọn tó ń ha ìṣẹ́ lásùmọ̀ lẹ́yìn náà wà ní gbogbo àwọn ìwọ̀ bí awẹ́ símánì ààrẹ rí kan lórí ẹ̀sìn kọ́ máa wẹ̀ ìyàwó ẹ̀ tó kù àbí ìyàwó náà láǹfẹ̀ wọ́n bí òun fún ní káwọn gbókùn sínú <laughs> ibojì gbé lọ wá àwọn ọkùnrin ti kú gbòòrò náà òun nìkan náà wa náà kọ́ náà lóye tó ń ṣẹlẹ̀ nígbà rí lè dé bẹ́ẹ̀ fáwọn obìnrin kan wọ́n kàn ní máa kú lẹ́ẹ̀. ẹ wo àfa àti ẹnu rẹ ọ̀rọ̀ àfa ọ̀gá àwọn ẹlẹgbẹ́ nínú ogún ìgbọ́bìnrin àtọkùnrin náà wọ́n lọ sí jọ́ni káwọn padà lọ gbé bọ̀ fún kẹ́yìn ọ̀gá àwọn ẹlẹgbẹ́ sí àwọn èèyàn ńlá láti ara wọn káàkiri ẹ̀fọ́ àdùnsìmí ló kú rẹ ti dáta ní ọ̀yọ́jú kálọ́dé apẹ̀rẹ̀ lójú ọdẹ apẹ̀yẹ ìjọba ní sọ̀rọ̀ ńta kálọ́ wá fẹ́ bòdì sẹ́ni ẹ̀kẹ́ tó yọjú sọ̀rọ̀ bá rí ẹsẹ̀ kọ̀ǹdíṣàn lédè ẹgbẹ́ gbígbà gbogbo yẹn bá ti wá mórí tí wọ́n ti mórí mú gbómi náà lọ́kàn wọn níjọ́ máa rùn pa wọ́n wọ́n tọ́jú ẹ̀ náà ni ṣùgbọ́n àlẹ́ áfúlù ọkùnrin ni wọ́n ti kó ti kéde gbogbo òdòdì lòdì. ẹ wá rí nípa aṣọ afáwa abdullahi bin masoud ọ̀yọ̀lọ̀ tàlà tó bá ká ní lójijì aṣọ wọn wọlé ṣùgbọ́n tó bá ká lójijì ẹ rí pé ti èyí dáa ti kánú àlẹ́ ló fúlàdì yẹn náà wọ́n fẹ́ gùn gidi ẹni tí ó gùn kì tọwọ́ gbàgàrà tẹ́tẹ́ ní kó ṣe kí ni ọ ọkà kó fi lè rí gígùn láti lọ sí kí láti lọ mẹ́sùn wá ní òkè lẹ́yìn abákan sùdík lọ́jà lọ́ta láàdì sọ àti lè tún sàlàyé tí wọ́n náà bẹ́ẹ̀ tó bá sùdík àwọn náà nìyí tí wọ́n bá ń bẹ̀yẹ̀ ó sì fi wọ́n gùn kan ní ẹni gíga ni wọ́n wò sí lára níbi bálàyé yẹn wọ́n sàlàyé kí aṣọ àwọn yìí záàrò àwọn yìí àti àìhẹ́dù tí bá ti ń lọ ọlẹ̀ torí wọn ò rárá gbé àwọn ó tún tún tún níyẹn ṣe ẹ̀wọ̀n bíi irú àwọn ẹni tí ọba tẹ́ra nínú gbogbo ọgbà ní tètè fọ́ọ̀mù àṣùbí wọn. sọ̀rọ̀ ẹ̀dígẹ́sì abẹ́lẹ̀ òbílẹ̀ níbi bá pa dé ní kò tó sọ díẹ̀ ojú ó ti yí padà. lórí àti àhẹ́dùkù lówí pé tó bá ti ṣe bí fọ́fẹ́ ra yẹ̀rẹ́ lẹ̀ báyìí àwọn òkùnkà òṣìṣẹ́ ọlọ́run náà yíwọ́ òfin tẹ̀sífáàrí wọn làwọn oníbíjà wa lọ fún bẹ wọn bá ní pé ẹrẹ mi ò lè òun náà lè ṣe fáàlì ní ẹ má ṣe èsì fáàlì ó ti fi ṣe fáàlì níbẹ̀ kọ́ da ànábì ìdájọ́ wì fún wọn ọlọ́lọ́ àlọ́ tó bá àlùyẹ ṣe níbi. àwọn obìnrin bẹ́ẹ̀ pé ọmọ ẹsẹ̀ bá fẹ́ sábà ọ̀rọ̀ ọwọ́ bíbá Ah, ẹ̀yà sàgbàlagbà ọ̀nà láti fi bọ̀wọ̀ òye ọkọ lọ́wọ́ ẹ àgbàlagbà lẹ́wọ́ tó bá ti yé wa mọ̀ẹ́ ká bínú lórí ẹ̀ tọ́lọ́mọ yẹn rí i pé súnà ni ẹni mo bá náwó sí ẹ̀ńtọ́ dàgbà sẹ́wọ̀n fún yẹn máa tàtọ́ lábàá kí yẹn máa lọ wo déètọ̀ pàṣẹ nìkan kan tabajọ gaba kẹmẹ bàtẹ náà lẹ́yìn alẹ́ nìkan lọ́mọ kékeré ọ̀rẹ́ nìkan làgbà kílẹ̀ fi wọ̀ alẹ́ ẹlòmíì sì lè jọmọ kò pé fọ́ọ̀tì tí ó léwu ṣé o dáàbì wọ́n ní àdúgbò láti fẹ́ wọn ò súnmọ́ ni tèmi ìtọ́ba ajásí pé ìtọ́ba hẹ́ nìkan á lò ọmọ ẹ̀gbẹ́ á sọ̀rọ̀ rẹ tọ́ba ti jọ yíra wa pẹ̀lú kó lè jẹ́ wàhálà kọ́lọ́hún kó sàlẹ̀ dàgbọ́ yẹrẹ fún wa. Maaleykum salaam. Thank you fáàlì sọ̀dà àbẹ̀ ẹ̀mí báwa bá lọ wọn á ti bẹ̀ kí a ní owó inú ọgbà ọmọ ìlú àgbàjẹ wọn á ti di owó mi lórí ẹ̀rọ ẹlẹ́ẹ̀mí òun ní ẹ̀rọ ayé àgbà gbọ́. ẹlẹ́ẹ̀mí ẹ̀rọ máa ń gbọ́ pé bí ìwé ní àwa àlè tàbí àlè ó yẹ pé òun ní àlè faramọ́ nǹkan lórí ìgbé wáyé tó yẹ kí mo tó ti máa ṣọ́ sẹ́bi ìyàwó àwọn àti wọn lẹ́yìn alẹ́ tó máa ń fi máa ń fi ìpàdé ẹni tó gbogbo ẹgbẹ́ tó ń tẹ̀lé láyé ní ẹgbẹ́ wa ti fi máa bọ̀ ẹni tó wà sọ́ọ̀tì lórí ẹ̀kú lè máa wáyé láàrin ọ̀sọ̀. ẹ̀rí èyí dáná sọ̀sán lọ́mọ ń ṣe èyí ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tán lálàyé ni ọ̀bọ̀ wọn mi gbọ́ gbogbo ẹ̀ tán lálàyé ni ìwọ̀n dáná sọ̀sán lọ́mọ ń ṣe ni pé tọ́ bá ní fàáfin náà yóò dìde àwọn àgbà ni ọwọ́ mú yóò kí ìṣàwọ̀ rẹ̀ lọ́ba tán òjì bẹ́ẹ̀ náà kéèyàn bá ń ṣèwọ̀n yẹn tí ìbá ti pálù bá rọ́ọ̀lù èso súnmọ́ ni kéèyàn bá ní pírọ́blẹ́mù pẹ̀lú ọmọ tó yẹ bí ló jẹ́ kí n ṣàlàyé kò sí dídì mọ́ mbẹ́ kò sí dídì mọ́ mbẹ́ kò sì sí jíjẹ ìpè rẹ̀ mbẹ́ àbí yahun rẹ̀ tàbí ọ̀yá yahun gbàgì ọmọ mi àkọ́bí mi ìrọ̀ yóò zù ọ kọ́lọ̀ fún kejì. ẹ̀hẹ́ ọmọ kí àbá lùsùn náà ti yíwò náà tọ́ba já lùsùn náà lọ́dọ̀ ọ yẹ kó lè ti kọjá lára àlẹ́ ajábùlù fún fúláì tó kò ní lè ọmọ kí ó sí ọmọ lọ́wọ́ wọ́n ọwọ́ rẹ̀ kọ́kẹ́ kẹ́ máa nẹ́wọ́ sí sì di ìjọ ẹni lójú pé ìwọ

bóyá kò sí bóyá ọ̀gá ọjọ́ra wọn pẹ̀lú béèrè tí wọ́n ṣe yẹ. ẹ̀rí nípa wọ́n ké jùmọ̀ àwọn obìnrin ò sì lọ sí jùmọ̀ lórí ọ̀ka ìlà rẹ̀ káyìlá bá ti wọlé rẹ̀ òun ni ó dùn. ìwọ́n tó bá lè máa lọ jùmọ̀ ìfẹ́ àárọ̀ ògbó ti yé pé tó ní ìbá gbá yọ̀ǹda rẹ̀ àbúgbọ́dọ̀ kọ̀ fún un. gẹ́gẹ́ bí hadith Abdullahi bin Umar ìkẹlẹ́ ìmọ̀ àlọ́hí ṣáàjì. ẹ̀rí ìkọ̀ báwọn ẹrú ọlọ́run ọba ló bẹ̀rẹ̀ láti lọ mọ́sálásí ọlọ́run. ìbí dé tí wọ́n bá fẹ́ lọ lèyà kúrò jìnnà jẹ̀fìlà tí wọ́n jáde lẹ́yìn tó ṣe pé kò ní lo òórùn àdìtò sára lọ́ba tán. mímí wò pé tí wọ́n bá ti láwọn ọlọ́ọ̀gájọ́ wà lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ á lọ gbé sílé ẹlòmíràn balùwà láti rí pé ọmọ òrùn kí o àwọn ìwọ náà ló sì wá máa dá aago fẹ́rẹ̀ kí mo sọ̀rọ̀ sọ́pọ̀ lórí ilé yẹn láwọn ọ̀sẹ̀ tó ti lọ wọ́n bá ti gba ọ̀dà bọ́ọ̀mù lọ àdìgbò wọn lọ náà. á béèrè yìí pé obìnrin ọ̀lọ́ sí haram ó ń kírun rẹ̀ lé ṣé yóò sì dàrú ládàá yẹn pẹ̀lú ọ̀rọ̀ táwọn sì sọ̀lá ń sọ wọ́n dájú pé ládàá yẹn rí rẹ̀. ẹ wo obìnrin tó sọ fún ànábì sallallahu alaihi wasallam ìgbìmọ̀ nífẹ̀ẹ́ sì kí máa kírun pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kó kírun ló rẹ ọlọ́lá kó kírun ní mọ́sálásí ìgbàlódé lọ ẹsẹ̀ olú ládàtọ̀ wà níbi ìkírun ní mọ́sálásí ìgbàlódé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti gbé tọrọ àárọ̀ bẹ̀rẹ̀ ìyẹn ló tó wá kù ìyẹn ló tó wá kù ṣùgbọ́n bàbá ti wá já sí pé òǹtẹ́ẹ̀lì yẹn náà ti dilé rẹ̀ torí gbò ti rẹ́ǹtì ẹ̀ wọ́n ti háyẹ̀ fún ó sì ní mílíkà mẹ́ẹ̀ ṣe ìgbẹ́nìkì ò lè tó wá kọ́ àákò ìdílé rẹ̀ gbọ́ tẹ́ni ẹ bá lè lọ sí haram wallahu ta'ala a'lam wa a'lam ó sì fi dà rí kì í ṣe haram ní kọ́ lọ sí wọn láti kó dàbí ẹ̀sìn haram náà. ẹ̀hẹ́ ẹ̀ wá rí ẹ láwùjọ wọn láyé lè gbà sàbò sí bóbìnrin bí kẹ́hìn fi fi pa kọ́ má da sọ fún oorun tó yẹ kó pín òpin dọ́dọ̀ rẹ̀ òfurulé gidi àbọ̀sáfúnṣẹ́ gbogbo orí ìdáhùn yẹn máa ń ṣe máa bá láàbò sí mi àyùkọ́ tó bá ti dijọ́ tó kẹ́ báyìí wọ́n bá dẹnu kalẹ̀ bí ẹnu ọ̀bọ lọ́bọ̀ wá sí ọ̀ ìyẹn kí ló dé wàhálà tó ní yìí pọ̀ kò sí ló ń pè rẹ̀ ẹ̀rọ gbẹdọ̀ sẹ́dẹ̀ ẹ̀dí ṣe máa ń ṣe wàhálà káàkiri bí làwọn ọ̀tọ̀ ń yẹn lẹ́nu ìmì kò sí nìyẹn díẹ̀ náà lẹ́dẹ̀ ẹ̀ máa ń gbà sábòsí. ẹni obìnrin. ókè ókè ókè mo ti gbọ́. náà mo ti sọ wípé èyí dàgbà alágbára lórí ẹ̀kọ́ tó gbọ́dọ̀ abẹ́ àwọn náà nínú àwọn obìnrin tó ń dún wájú yẹn ní onísọfúnwọ̀ ọ̀gbà tẹ̀sí obìnrin tí ọkàn yẹn lẹ́kọ̀ọ́ nípa tẹ̀sí yọ wà nù yàrá náà lè yọ máa béèrè ṣẹfẹ̀ alhadithul awwal Umar Abdullah àdìsí alákọ̀ọ́kọ́ òun ni ó sì máa sọ̀rọ̀ nọ́mà láì ní máa déhùn ní wọn pé àdìsí alákọ̀ọ́kọ́ ní wọn àwọn ìkadàrà bẹ́ẹ̀. àdìsí alákọ̀ọ́kọ́. gbọ́rọ̀ eléyìí tó fi pa àlágbára lórí ẹ̀ mo náà ní àwọn ọdún tàbí kẹ́kọ̀ọ́ yẹn tó bẹ̀rẹ̀ ó dùn gèlè tó wájú yẹn ọdún kẹta fẹ́ tàbí yọ̀ọ́ wà lọ yọ̀ọ́ tó bá wà láàrin náà. Wa alaikum salaam tó lọ́wọ́ ká. Ọwọ́ àkọsí fún ọkọ̀ sí nǹkan yẹn ni àdúgbò wọn lọ kí o. Láyé láyé. Ọyẹ́ máa ń fẹ́ wá sọ. Àìdá tó ṣe rẹ́. Ó pa tí ọ̀rọ̀ sí ọdún ó sì jẹ́ mùsùlùmí tí wọ́n bá padà rí sáǹjẹ̀ wọ́n tún sáǹjẹ̀ wọ́n sáǹjẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀ ní àbí wọ́n máa dúró wọn lọ. nítorí wọ́n ṣe ní àná ọ̀pọ̀lọpọ̀ ń dúró ẹ̀rọ ni. láì ra wọ́n dúró ah, lọ ní báyìí. ẹ rí àbá àti lọ ọmọ ìdáhùn tó le wá ó yẹ kó ti wá àti ẹnì yẹn pé kó má tiẹ̀ wulẹ̀ ṣe nǹkan kan kọ́lẹ̀ ti wá foríjì ọlọ́run lórí àwọn èyí tó ti ṣe tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́run foríjì. kò sí àforíjì téèyàn lè rí pẹ̀lú téèyàn máa kọ̀ǹtínú lórí ẹ̀ṣẹ̀ bó ti jáde pé kò sẹ́ṣẹ̀ tí ó tóbi téèyàn bá síwọ́ mẹ́ ọlọ́wọ́ bá lè kọ́lá máa foríjì yẹn ẹ̀ṣẹ̀ láwa lágẹ̀rẹ̀ wọ́n wá ní ẹni tí yẹn lálẹ́ wa wá sọ̀rọ̀ yẹn ọba yẹ yín wọ́n ò pé téèyàn àtò táwọn máa ń ṣe ẹgbẹ́ káwọn ṣe é mẹ́ àti káwọn kọ́kọ́ lọ kírun àfọ̀ ọ̀daràn bá mú fatiwa wá pé tọ́wọ́n kọ́ ṣèrànù náà tọ́wọ́n á lọ kírun lé nítorí pé ọlọ́wọ́ bá máa fi dáadáa pa àyídá rẹ àbọ̀mọ̀dá ẹsẹ̀ ní àwọn ènìyàn sì níyì ọlọ́yìn ọlọ́run kẹwọ́ lẹ́kẹ̀ẹ́dẹ́ ni wọ́n dẹ òtẹ́gbà bíi báyìí wọn ò ní láǹfààní àti kírun wọ́n sì kú lórí lágbóró ẹgbẹ́ wọn lọ bẹ̀rù ọlọ́run àtàfẹ́ òní fatuwa àtàwọn tó ń ṣèrànwọ́ ọlọ́run kan láwọn nínú àdẹ́wò. tó ẹ wá rí sí àwọn tó lọ sí egun tọ́wọ́ abẹ́ wà láì kéde kéwù láì kéde àìmọ̀ kan tó tóbi gbà ní. lórí ìkáràrò lórí ẹsẹ̀ nìyẹn gẹ́ ló sì léwu jẹ̀sẹ̀ gẹ́ lọ iwu tí ń ṣe yẹn ó léwu ju kéèyàn dẹ́sẹ̀ gẹ́ lọ ìfìyàn rẹ̀ lórí láburú ó léwu ju kéèyàn là dẹ́sẹ̀ gẹ́ lọ. lórí ẹ̀fọ́ àwọn afá máa ń sọ yàtọ̀ láàrin ọ̀tẹ̀ ó kó sínú ẹ̀sẹ̀ àti ó sì sì máa hà wọ́n mú yàtọ̀ wá lórí ẹ̀ ẹ̀ ọ̀dẹ̀ mú fèsì dá lóhùn ẹlòmíì náà lè kó bẹ́ẹ̀ bí ọ̀sánmọ́ gajẹ́ ọ̀dà wọ́n lè lò lórí ẹ̀gẹ́ ẹnìkan dẹ́sẹ̀ kan ní ìsìn bá wọ òwe mu tí wọ́n fi mú dájọ́ wá nù òfin nàìjíríà wọ́n bá tún báyìí ní jìyà rẹ̀ nígbà tó ọ̀sán gbọ́dọ̀ ọ̀dà ọ̀ gbà jìyà rẹ̀ náà alẹ́ sí gẹ̀ẹ́sì inú rẹ̀ ọ̀dọ̀ tó sí tí wọ́n bá tọ́ pé wọ́ sí i kankan ìlànà nìyí ìyẹn tó ti wúwo àwọn èyí tí máa lọ bí àdúgbò sọ́lá ó yàtọ̀ sí yẹn gidigidi irú bèrè náà bí àdúgbò sọ́lá àsọ́lájọ́ kẹ́ni pé ẹnì kan máa nìyí tó máa ń dẹ́sẹ̀ níbi tó máa ń kírun òjijì ọlọ́run ní èrò ah, rẹ̀ yẹn tẹ̀sí máa pa àìdá rẹ̀ rẹ̀ tó ti kò túbọ̀ yí pé èèyàn máa tó bí sì ṣe ń sọ èso rẹ̀ máa dẹ́sẹ̀ mọ́ èrò tó kì í ọlọ́run òbí kékeré ló fi fa ìdá rẹ̀ ah, tó pé àlóhùn ṣe kẹ́rẹ́ tó ti kírun kan bẹ́ẹ̀ ọlọ́run Ah, yẹgẹ ló wá burú yẹgẹ ló burú ẹbí àti ọlọ́wọ́ ọba ni wípé wọ́n lè tẹ́kìkù náà lẹ́yìn sẹ́lẹ̀ kàbí ìhàyè lórí ọba ní mọ̀ nípa rẹ̀ níyàmá sọ yẹgẹ ló tó wá burú jù ẹ gbọ́ ohun tí ọba kan sì dé kì sọ òun sì ló lu mọ̀ lẹ́yìn Ànábì sọ̀lọ̀ mọ́ wọn ní sẹ́mẹ̀ wo ni tí ó gbà bí ti wà lábẹ́rẹ̀ ilẹ̀ onílé tó lé lórí. kí lọ wí gẹ́gẹ́ ń fọ̀rọ̀ lọ́wọ́ ọba bí o sì lẹ́rìí lórí ẹ̀. tí ìdímọ̀ kẹ̀kẹ́ lórí ẹ̀ ti máa sọ ń fọ̀rọ̀ lọ. ọ̀dà kò sì kí sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. àdéhùn ni kódà àwọn olùmọ̀sọ yìí pé ẹ̀sọ́ ẹgbẹ́ ogun fájọ́ tó béèrè báyìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀dọ́ sábà mú dáhùn wà ọ̀wọ́ amọ̀tìlú wò ni. a ni wèrè gáà ọyọ kọ́ sọ pé aga níbí báyìí àbá yìí wò tíra lé ṣùgbọ́n lójoojú ọgá kiri báyìí báwo ọgbọ́n tẹ̀síwì tí mo jẹ́ àyè tó lọ sí ìlọ́wọ́ abdullahi náà bá ti ó ní gbòòsè bí fìyẹ́wò mi ká ní ìdáròkú hamsin alifasan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ọjọ́ kẹrin tọ́lọ́wọ́ bá ń sọ ọjọ́ wo ni àfa àlẹ́jọ́ kẹrin tọ́lọ́wọ́ sọ ẹ̀rí kan bẹ́ẹ̀ àbá lóun béèrè bíbí ó ti ní ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ló tún kúrò àlá tó ti délẹ̀ fóun tóun gbé wà láà tóun fi kọ́ báyìí. táwọn bá ti bàdé rẹ̀ rè ọjọ́ kẹrin ọlọ́run dá ọkọ̀ ọjọ́ ni ẹ wàá rí eégún jáde èèyàn bí eégún jáde èèyàn dúdú kékeré. yọ ọsẹ tún kẹlí mọ pé torí ta bá ní kọ́ lọ́wọ́ ẹ̀ ó lè kú tó tó bá dà kò á lè ṣe bẹ́ẹ̀ mọ́ ìmọ̀ pé báyà wọ́n tẹ̀lé ewu àdúgbò wọn jáde àti ewu ilé wọn wọ́n bá tún bọ́bọ́ fẹ́ láti ṣe ẹ wàá ní ìgbésẹ̀ o ẹ̀fọ́n fatuwa táwọn àfa àkàtì máa ń dá fún ìjẹ́ lóṣù ẹ ti bí lálà fún ọ̀ lágbára bàbá ló ti bí lálà fún ìjọba bá gbọ́ mú. ìmọ̀ tí wọ́n bá jẹ́ lè mọ́mù mọ́sálásí ìmọ̀mù lọ́lá ẹ̀yin tẹ́ lọ bí orí ọ̀gbẹ́gùn ẹ lọ wẹ kẹ àbí ẹ lọ gbé kẹlmọ padà ẹ bẹ̀rẹ̀ islam ní jẹdí lọrẹ dídì kẹfẹrí èèyàn sàlàyé gẹbi lè mọwù ẹ sì mọ wípé nàìjíríà ní freedom of kini wa of ìsọ̀rọ̀ tó bá wù ẹ ìmọ̀mù ni ẹ kọ̀sẹ́ tó lè mọ́ èèyàn jẹ́wọ́ sí ọba tó bẹ́ẹ̀ ó wù ẹ́ ń kírun dàdúrí ẹ ti yọ yẹ ìfọ̀nà kò ṣùgbọ́n pé ẹ bá ti rí wọn bẹ́ẹ̀ fà wọ́n bọ́ lẹ̀ sáfù ó wọ́n máa ní jihad ìṣẹ̀lẹ̀ irọ́ o èyí ó jìyà nàìjíríà o tí wọ́n mú yẹ ìyá gidi ni sọ fọlá kò kéèṣà.